hello my people hi hi hi guys welcome to BCGS TV welcome to BCGS TV please if today is your first time please don't forget to subscribe hit on the notification bell yes my people i don't bring another correct Correct write dis thing for una right now yes o my people make una come lis ten every message to caviarcy my pipo hmm. my people, i too dey like i dey like people wey dey fit come out wey dey fit dey talk i deal on royal home guys royal home celebrities on my channel so i react to videos I am going to be reacting to a video right now about Kabiyesi Kabiyesi talk say um right now e be like say people don't know say when Kabiyesi do this seven years yes yes thank you so much did you Did you test with? Let me see what you wrote. I'm coming. <laughs> My people, when Kabiyesi do no no no. When Kabiyesi do I'm coming like I will read your comment now. When Kabiyesi do um when Kabiyesi do in this thing, I no go waste time, but oh, share, share, like. Now go here you know i dey like women wen dey bold na go hear wetin dis woman talk now my pipo wen kabiyesi do e that seven years anniversary wen kabiyesi talk say e e dey praise we e women you understand so na this uh, our our mummy come out come talk say ah uh -uh, ah, kabiyesi you say god give you the best women but na so you fit come out come take praise queen naomi say na the best woman na im god give you be this one <laughs> so my people hey <laughs> god our he say now he don understand say true true say na kabiyesi dey send all these people you understand say na kabiyesi true ah he say now he don understand say before before dem dey tok am say na see the same people when they bully queen naomi for facebook He said now he don't. did you rest with this code no i didn't rest i just saw this one i don't. i cannot do this thing thank you so much for your concern i cannot do uh, small small videos i just want to I just want to talk about this because today is weekend. Uh, let me bring it here so that I can play it so that people will hear the words of the message uh, this uh, our mommy sent to Kabiyesi here. Uh, women should hear. Share this video, my people. And uh, this message is very educative and very understanding. I hope people not go say they can't insult Kabiyesi because anytime when we dey try to uh, make kvac to understand say some kind thing wey kvac dey do say e no dey right They go come out come talk say we dey insult kvac meanwhile um, because those people uh, it's like kvac kvac is paying them you understand according to wetin we know kvac get im own people when e dey block for am my correct people so na wetin me i know be that one i dey come o oh. so una go listen to the chat right now yes yay thank you so much guys thank you thank you share share yaya oluwatosi you are welcome bose i wan do um, wetin ogbomoro oh. did you see the Bob Whiskey sister picture without filter olórí <laughs> oh make una i wan do gbeboru okay <laughs> oh my god na no go kill me o oh. <laughs> this uh, ah Queen Naomi fans uh, ah yeah yeah i do like una o oh. i dey come make i first play this thing for una o oh, my people make una see am make una know say this life eh, eh kábíyèsí our kábíyèsí kábíyèsí o. Oh. Kabiyesi get two mouth. <coughs> Kabiyesi get two mouth, guys. Hmm. Okay. Get two mouth, not be small. So my people na go see am now. and they try to share. So make I plan for una make now here. And uh, if you know they do well, make now let me know. If the noise not good, because that day I play something He said of people did not tell me that ah the e dey echo when they finish they go They put am for comment whether they their this in the echo i don't know <coughs> okay guys let's go. níbi ah, ah, ni ẹ o ọba ni ba lórí ohun gbogbo. Ah, ọba lọ́lọ́run ọlọ́run ọba dá àwa èèyàn tán àfàìmọ̀ kó má máa wò pé kí àwọn ògùn kí ni ohun tí mo fọwọ́ ara mi ṣe yìí àfàìmọ̀ àfàìmọ̀ kó má máa wáyé bẹ́ẹ̀ pé ah kí ni mo fọwọ́ ara mi ṣe yìí nítorí olúwa dá ń rìn ó dá ń rìn gangan ní ìdààmú ayé o wúnrẹ̀ tí mo mẹ́nu bà yìí gangan òun ni ìdààmú ayé àwa èèyàn wá ń lò ó fúnra wa à ń lo èkéèsì tara wa láti fi ṣera wa ní ṣùtà ẹjọ́ ṣódà bẹ́ẹ̀ ìwọ obìnrin tó o bá ń fààyè gba ọkùnrin kí wọ́n lò ẹ́ ní ọ̀nà tí ò tọ́ torí kó má di níkẹyìn kó má dé ẹjọ́ kó má bàa dìgbẹ̀yìn kó má bàa dàbámọ̀ àdàkẹ́ jẹ́ kí gbogbo wa tètè máa fura. king get eyes na na morning king dey find. ẹ jẹ́ ká tètè máa fura. Hmm. Mm. But just listening to this. Uh, this mo kábíyèsí mo come across ẹ lánàá. just listening you will you will you will grab the whole things here. Ah. inú àwọn dùn àwọn ní ìdùnnú nísìnyí ju ti tẹ́lẹ̀ lọ. àwọn ní ìdùnnú nísìnyí ju ti tẹ́lẹ̀ lọ hmm. mo wá rò pé ẹgbọ́n náà ọba wa sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ni ṣe mọ̀ pé téèyàn bá ní igba aṣọ láti dàbora ẹ̀rẹ̀ mọ̀ pòde kì í sáláṣọ rè òde kì í sáláṣọ rè bàdẹ̀ ṣe mọ̀ pé kábíyèsí wa ọba jáde jáde ni wọ́n ọmọ tó ṣe é rí tó ṣe é wò ni wọ́n adùn bídùn owó ọmọ ní kábíyèsí mo dúpẹ́ lọ́wọ́ elédùnmarè fún ìṣẹ̀dá tó dáa kò sẹ́ni tó máa rí kábíyèsí tí ò ní wo pé ah ah bẹ́lẹ̀ yóò jọkọ̀ mi ó yẹ kó jálè ní mẹ́ẹ́n ṣùgbọ́n tó wà nú ẹ̀ là mọ́. ṣé ṣé guys. ẹ má ẹ má ṣì mí gbọ́ o mi ì lẹ́yìn burúkú ní kábíyèsí o no no no no no mm, mm, mm, mi ì sọ bẹ́ẹ̀ but what i'm saying is ṣe mo wí pé àwa èèyàn ojú la rí ọ̀rẹ́ òde inú ìyẹn làwọn olóyìnbó ṣe sọ wípé we should never judge by the back of the book bóyá ọ̀rọ̀ mi yé yín nítorí mo rántí wípé nígbà tí olórí màá try kí n wá fídíò náà jáde nígbà tí olórí Queen Naomi tí ó ń ṣe ọjọ́ ìbí tí mi ò bá gbàgbé tí Elédùmarè bá fún mi ní àwòrán náà rí níbi tí mo save ẹ̀ sí mo rántí pé ọba wa jẹ́ ká mọ̀ wípé tí n bá gbógi sílẹ̀ má bínú omi ò náà yín o mo ń sáré láti tún fi nǹkan tí máa fi kún fún yín táyì náà máa rí tẹ́ máa lè bá mi darapọ̀ pẹ̀lú nǹkan yìí tẹ máa darapọ̀ even though tẹ bá fẹ́ pè mí gan ẹ pè mí lórí nǹkan yẹn nǹkan tẹ bá béèrè nǹkan tẹ fẹ́ sọ yìí ẹ jẹ́ kájọ sọ kẹ jẹ́ kájọ láì ẹ pè mí lórí nọ́mbà tí mo fi síbẹ̀ yẹn ẹ pè mí lórí ẹ̀ yes kò sí nǹkan tó burú mbẹ̀ ẹ pè mí lórí nọ́mbà yẹn seven seven three five seven five one three five six yes màá sọ any question tẹ bá bí mi àjọbìnrin ra wa léèrè àdá sí mo rántí pé kábíyèsí sọ́njọ́ náà lọ́hùn wípé olórí ṣílẹ̀kùnlá Naomi yèyé lúwà tiwa mo ní pé kábíyèsí sọ fún wa ń jọ́nà ọlọ́run wípé bó ti wò ó rí kò ń ṣọmọ tó ń dà wọ́n láàmú kò ní àwọn lára kò fún àwọn ní ìdààmú kan rí ó jẹ́ ọmọ onírẹ̀lẹ̀ ó jẹ́ obìnrin rere ó jẹ́ obìnrin tó dáa nínú ilé àwọn ṣùgbọ́n cross tí mo rí nínú tàná yìí òun ni pé ẹ má bínú ẹjẹ hold fún mi hello who is this. kò ní dáa fún ìyá ẹ ẹ má bínú àbí kábíyèsí wa ń sọ fún wa nínú nínú. Ah, anniversary tán ṣe yìí wọ́n ní àwọn nífọ̀kànbalẹ̀ nísìnyí ju àtẹ̀yìnwá lọ ibi tí mo ti fẹ́ nọ́mbà one ọ̀rọ̀ wa nìyẹn o wọ́n ní àwọn ní ìfọ̀kànbalẹ̀ nísìnyí ju tàtẹ̀yìnwá lọ ẹ bá mi gbórí ìdùnnú wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ darapọ̀ ká jọ ẹ jẹ́ ká jọ àjọ máa ṣiṣẹ́ yìí ni o àjọ máa sọ̀rọ̀ yìí ni àjọ máa ẹ mọ̀ fàájì náà ni ká ṣe fàájì fàájì là ń ṣe a dẹ̀ máa kọ́gbọ́n bẹ́ẹ̀ a gbọ́dọ̀ kọ́gbọ́n nú ọ̀rọ̀ yìí torí pé àwọn àgbàbọ̀ wọn ní apọ̀gbọ́ ọlọ́gbọ́n agbọ́gbọ́ ọlọ́gbọ́n ṣọgbọ́n kì í jọ́ pàgbà ní kábíyèsí ní àwọn ní ìdùnnú nísìnyí share share guys share make people come ah, make people get sense make people come get sense for here. ṣàmà sọ pé rọ no èmi ò pa àlè sọ pé rọ ṣùgbọ́n gbogbo wa la mọ̀ wípé àwọn àgbà sọ wípé ọbẹ̀ tó bá dùn ojú la ti mọ̀ hmm. mi ò ní sọ pé àwọn àgbà ṣòwe pa ṣùgbọ́n ọ̀pọ̀ ọbẹ̀ ló dùn lẹ́nu ní ojú ẹ̀ ò yáhùn yáhùn báyìí lójú ẹ̀ rí bí ojú ológbò tí ojú ẹ̀ ò dá rárá ṣùgbọ́n tẹ́ ẹ bá fi sẹ́nu òun ọ̀nà fún ni òkàn ní ó pẹ́ kábíyèsí wa sọ fún wa wípé inú àwọn dùn ọkàn àwọn balẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ jọ ẹ pè mí àbí kẹ fún mi ní kọ́mẹ̀ǹtì tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ ìdùnnú kábíyèsí òun nìdùnnú tiwa gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ tẹ́ rí bẹ́ẹ̀ pé à lóòótọ́ ni kábíyèsí ní dùnnú ju ti tẹ́lẹ̀ lọ yes àti pé ọ̀rọ̀ yẹn kí ló túmọ̀ sí ṣe mọ̀ wípé àmọ̀rọ̀ gbọ́jura wa lọ ó lè jẹ́ pé ojú tèmi fi rí kọ́ ni. gbogbo ẹ̀yin ìyá mi àti bàbá mi fi rí o mò ń wá ibi tí olórí ti ṣe birthday tí kábíyèsí wa praise ti olórí ẹ tó praise ti queen ẹ queen Naomi ṣílẹ̀kọ́lá Ògúnwùsì oh my God the most beautiful beautiful queen in our Yoruba land yes. She is the epitome of beauty. We all know that. Now, tí n bá rí mi ní fi yẹn gbà wá lásìkò, ẹ jẹ́ current one. Kábíyèsí ní ọkàn àwọn balẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Mo wá béèrè pé ṣé bẹ́ẹ̀ ni? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́ mi comment, Eba mi call sísàlẹ̀ tẹ bá rí bẹ́ẹ̀ tẹ mọ̀ tẹ dẹ gbà ohun tí kábíyèsí sọ yẹn ẹ bá mi táìpù sí ẹ bá mi táìpù ẹ kọ́mẹ̀ntì tẹ bá lè pè mí ẹ kọ́mẹ̀ntì kẹ jẹ́ kí n mọ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀ pé à lóòótọ́ ni o kábíyèsí wa wọ́n ní o ẹ jẹ́ kí n mọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ẹ jẹ́ kí n mọ̀ ẹ jọ̀ọ́ hmm, ẹ jẹ́ kí n mọ̀ màá fẹ́ kẹ́ sọ fún mi tẹ bá rí bẹ́ẹ̀ ìpè lóòótọ́ kábíyèsí ní ju ti tẹ́lẹ̀ lọ yes wọ́n ní fọkànbalẹ̀ because ṣe mọ̀ hmm. nǹkan tí gbogbo nǹkan tá a kà kún ohun tí a bìlífù pé ìfọkànbalẹ̀ ni nǹkan tí oníkálukú wa gbà wípé ó mú peace wá fún wa níbòmíì ṣe mọ̀ wípé one man's food is another man's poison kò yé yín so ẹ jọ ẹ jẹ́ ká bá wa lọ ẹ jẹ́ ká lọ sórí ẹ̀ hmm. ẹ jẹ́ ká lọ sórí ẹ̀. Hmm ẹ jẹ́ bá mi kọ́ síbi ẹ̀ ò bẹ́ẹ̀ bá ṣe fíìmù mo fẹ́ kẹ́ sọ fún mi ni o mo fẹ́ kẹ́ sọ fún mi ọ̀ọ́ni ọ̀ọ́ni ọ̀ọ́ni ọ̀ọ́ni seventh anniversary ẹ má bínú sí mi ò mò ń bọ̀ iná ni mo wá nǹkan yìí fún wọn. <laughs> ó ga jù ó ga jù yes bàbá wa Ọọ̀ni wọ́n ní àwọn ní peace nísìnyí ju ti tẹ́lẹ̀ lọ mo wá ń béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n gbogbo ẹ̀yin olóye wípé ṣé mọ̀ pé a kì í mọ dídùn ọbẹ̀ lójú àfi tá a bá fi bànú kò yé yín so um, mo dẹ̀ béèrè mo ní ṣé bẹ́ẹ̀ ni ìdùnnú ọba wa ṣé lórí àwọn olórí tán pọ̀ sí láàfin yìí ni àbí ti wípé ihun táwọn olórí yẹn ń ṣe tẹ́ bá bá mi lọ wo ìsàlẹ̀ yẹn ẹ̀rí mo kọ síbẹ̀ a gbọ́ wípé olórí Mariam òun ló sponsor gbogbo nǹkan tán ṣe yẹn ẹ jọ ṣé bẹ́ẹ̀ ni ẹ jọ ẹ má bínú sí mi ẹ má jẹ́ kí n joyè rédíò mi ò mọ̀ bóyá Ah, bóyá íńtánẹ́ẹ̀tì yẹn bóyá ó ṣì ń fluctuate I don't know ẹ mo bẹ̀ yín nítorí tọlọ́run ẹ má jẹ́ kán flag show yìí ẹ ẹ má bá mi like kẹ comment ẹ tẹ like kẹ kẹ like kẹ comment kẹ tẹ love ẹ fún mi ní love ẹ fún mi ní like ẹ fún mi ní ẹ torí ọlọ́run because àwọn ọ̀tá ọlọ́run wọ́n máa tó máa gbọ́wọ́ lé wọ́n máa tó máa flag yẹ yes ẹ jẹ́ má jẹ́ kán flag yẹ kì í ṣe pé èmi ò ń ṣàtẹ̀yàn torí ọba tèmi ọba tèmi ọba gbogbo wa ọba tó ní ìtumọ̀ ẹni tó mọ̀ ìtumọ̀ orí ìtẹ́ ni mí mo mọ ìtumọ̀ orí ìtẹ́ yẹn gẹ́gẹ́ bíi pé oníṣẹ̀ṣẹ̀ ni mí so mi ò gbọ́dọ̀ ṣeun tí kò yẹ kí n ṣe but ó wù mí kẹjọ kẹ má jẹ́ kán flag show yìí ẹ má jẹ́ kán flag ẹ ẹjọ torí Ọlọ́run ẹ bá mi comment kẹ like ẹ bá mi share kẹ love ṣọ̀rọ̀ mi yé yín. Um, èdè tí kábíyèsí pè wọ́n ní àwọn rí ìdùnnú inú àwọn dùn ọkàn àwọn balẹ̀ nísìnyí ti tẹ́lẹ̀ lọ number two wọ́n ní gbogbo àwọn obìnrin tí àwọn fẹ́ yìí wọ́n ní àwọn tó ní ìmọ̀ tó ní education tó kàwé they were all educated and learned and a wisdom also wọ́n pọ̀ lápò wọ́n kún sápò wọ́n kún sápò dáadáa wọ́n tiẹ̀ tún wá kẹ́ ìkan wọ́n pírèsì kan nù wọn dáadáa pé ah ó lè yọ ojú ẹ̀tọ́ rẹ báyìí tí ọlọ́run bá fààyè gbà tó bá ṣe é ṣe ọba wa sọ bẹ́ẹ̀ fún tèmítọ́pẹ́ àbí against bí àtèmítọ́pẹ́ náà ni wọ́n pírèsì ẹ̀ wọ́n pírèsì ọmọbìnrin yìí wọ́n ní ojú báyìí tó bá ṣe é yọ tọrẹ wọ́n lá tọrẹ o wọ́n lá yọ tọrẹ wọ́n ní àwọn obìnrin yìí wọ́n wá tún wá ní iṣẹ́ tó wà nílẹ̀ yìí àwọn jọ máa ṣe ni pé gbogbo àwọn àwọn pawọ́pọ̀ tó pé nǹkan yẹn àwọn ò lè dá ṣe ṣùgbọ́n gbogbo iṣẹ́ yìí ṣíṣe ni pẹ̀lú àwọn obìnrin yìí àwọn náà darapọ̀ mọ́ àwọn náà bá wọn ṣe wọ́n gbé wọ́n gbé gbẹ̀mú aládé gbẹ̀mú aládé wọ́n fi ń ran àwọn lọ wọ́n sọ débẹ̀ o ṣùgbọ́n gbà tó bá ti sọ wípé support ṣẹ̀mọ̀ tó sọ pé ah, wọ́n dì sápò wọ́n dẹ̀ dá lóbìnrin wọ́n jẹ́ obìnrin tó lawọ́ wọ́n fún kàn án gbóríyìn fún kàn pé ó lawọ́ gan ìdí nìyẹn tí àwọn fi wò pé kóun náà máa bọ̀ nínú ilé kó wá jókòó ah, olówó ṣe òun gbogbo tán ìyá ní ọjọ́ wọn sálẹ ìka olówó ṣe òun gbogbo tán ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ó ga jù ó serious o. Ah. Èdùmàrè abeg go fún mi lówó tó bá fún mi lówó ah ṣé na prick i wan buy i no think so that one na for childhood now when we dey when we dey little when we dey small mm, we fit dey buy shirt you know for our you know but as i dey so i come get money ah this one pass my e don full e don full pass my cup o oh. wọ́n ní obìnrin yẹn wọ́n ní nínú gbogbo wọn kábíyèsí gbé fún wọ́n gbé fún wọn wá ṣaláì má dárúkọ àwọn olórí wọ́n tún ní gbogbo àwọn olórí tó kù náà wọ́n náà wọ́n jọ máa ṣiṣẹ́ yẹn ni hmm. àwọn graduates àwọn phd àwọn masters àwọn Tony masters Tony phd tó Um, um kí tún ló tún kù nínú táwọn oníwèé máa ń gbà yẹn ṣá lọ́rọ̀ kan hmm. kábíyèsí o kábíyèsí ẹ má bínú bàbá mi mo ní ọ̀rọ̀ láti sọ fún yín gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú mo ní ṣèfẹ́ wà nú àwọn obìnrin tẹ́ ẹ fẹ́ yìí ṣé lóòótọ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ wọn dénú ẹ má bínú bàbá mi. ṣé guys ṣé ṣé ṣé. ọmọ yìí ni mí mi ò mọ ọmọdé kìdí ẹ̀ mo ní jí kó má ra lọ́wọ́ ẹ jọ̀ọ́ bá ń gbọ́ mi dáadáa ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ bá mi comment ẹ like ẹ fún mi ní like ẹ fún mi ní love ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ nítorí mo máa bọ́rọ̀ yìí débi pé àwọn ẹni ibi olórí burúkú yẹn wọ́n máa náà fẹ́ máa flag show yìí ẹ má jẹ́ kán flag show yìí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ má jẹ́ kán flag ẹ̀ hmm. ẹ má jẹ́ kán flag ẹ̀. Hmm. Hmm. kábíyèsí tẹ̀ tún sọ fún wa ń bẹ̀ pé pẹ̀lú àwọn olórí tó ń bọ̀ lẹ́yìn wọ́n fi yẹn make joke ṣùgbọ́n tí wọ́n pe kábíyèsí wa lára ni wọ́n wọ́n máa make joke lẹ́ni tó bá dẹ̀ dọ̀la akọ̀rin kó ti di ó ti dòun ni wọ́n wá sọ pé n tí gbogbo yín fẹ́ gbọ́ nìyẹn alábòsí ni yín. ọ̀gá. Hmm. ó ga o ó ga o nǹkan ń bẹ o nǹkan ń bẹ kábíyèsí mo sọ nínú ibì kan mo ní hmm, ṣé lóòótọ́ ni pé ìfẹ́ tòótọ́ tòótọ́ bàbá mi ni ẹ ní fún gbogbo àwọn olórí yìí àbí ìfẹ́ iṣẹ́ tí wọ́n fẹ́ bá yín ṣe pọ̀ tẹ́ ẹ sọ fún wa yìí. ṣé iṣẹ́ tó ń fẹ́ bá yín ṣe pọ̀ tẹ́ sọ fún wa yẹn ni ìfẹ́ tẹ́ ní àbí ìfẹ́ tòótọ́ tòótọ́ torí ṣe mọ̀ pé ẹ̀yin bàbá wa ìgbà míì ẹ ṣe predict a lè predict wa yín ẹ jọ jẹ́ kí n mọ̀ tí ẹ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ ẹ jọ ẹ jẹ́ kí n mọ̀ ẹ kàn dá ní kí n máa sọ̀rọ̀ dálẹ̀ ni mi ò rí nǹkan kan mi ò rí love mi ò rí like mi ò dẹ̀ rí pé ẹ share and tẹ́ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ ẹ bá gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ kò yé yín ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá ń gbọ́ mi tẹ́ bá dẹ̀ gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ so that kí n lè mọ̀ nǹkan tí mo máa ṣe bóyá ó need adjustment kan tó bá dẹ̀ ń break up ẹ sọ fún mi bákan náà ẹ jọ̀ọ́ torí ọlọ́run. share share guys share share. bàbá wa ò ní mo fi ẹnu ọmọdé mo fi béèrè lọ́wọ́ yín pé ṣé lóòótọ́ lóòótọ́ ni ẹ nífẹ̀ẹ́ gbogbo àwọn olórí mi yìí ṣé lóòótọ́ lóòótọ́ lè lè ṣe dọ́gbadọ́gba bí kò ṣe mọ̀ pé ọmọkùnrin dọ́gbadọ́gba ni kinní yẹn ọmọ pínrin láàrin kan ò gbọ́dọ̀ jùkùn nílé Ifẹ̀ tún ni kì í ṣe nílé Ọlálọmí nìkan kábíyèsí ẹ má bínú nínú ọ̀rọ̀ tẹ́ sọ lánàá òun ni mo mà fẹ́ sọ̀rọ̀ lé lórí. Hmm, ọ̀rọ̀ tẹ́ sọ lánàá òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí sọ̀rọ̀ mi yé yín ẹ ní àwọn obìnrin tẹ́ ẹ fẹ́ ẹ ní ẹ jọ máa ṣe iṣẹ́ yẹn ni kábíyèsí ẹ jọ̀ọ́ kò yé mi wíìsì mo nà pé kò yé gbogbo èèyàn náà torí pé kò gbọ́dọ̀ jẹ́ pé ohun tí wọ́n ń sọ sẹ́ẹ̀ nípa kábíyèsí wa bẹ́ẹ̀ ni èmi ò gbà Mm-mm. Mm-mm. Mm-mm. Èmi ò gbà mo gbọ́ ni mi ò gbà. Mo gbọ́ ni mi ò gbà mi ò dẹ̀ lè gbà. Nítorí pé mo mọ̀ pé Ọọ̀ni ọba wa Adéyẹyè ẹni tó jẹ tó ṣẹ́kù sápò ni. So kí náà fẹ́ wo nǹkan táwọn obìnrin yẹn gbé dání fún? Kí náà fẹ́ wò fún? Kí ló ṣe fẹ́ jẹ́ yẹn? láéláé kò lè jẹ bẹẹ èmi believe bẹ́ẹ̀ yes ṣùgbọ́n ní ọ̀rọ̀ tí kábíyèsí sọ lánàá kábíyèsí jẹ́ ká mọ̀ wípé ńgbà táwọn rí wípé olórí tọ́pẹ́ ṣé tọ́pẹ́ náà kọ́ oh, ó dàbí pé máa kọ́ ti kínní because mi ò rí reaction àwọn èèyàn kankan. mi ò rí reaction anybody mi ò rí reaction èèyàn kan mi ò rò pé èèyàn kankan join mi mi ò rí tẹ bá gbọ́ àmì báyìí pẹ̀lú mi tẹ bá join mi tó bá jẹ́ pẹ̀wà pẹ̀lú mi ẹ jẹ́ kí n mọ̀ ẹ fún mi ní thumbs up ẹ fún mi ní like ẹ fún mi ní ẹ fún mi ní love kẹ jẹ́ kí n mọ̀ ẹ má kàn jẹ́ kí n kàn máa sọ̀rọ̀ dàálẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ náà. bàbá wa Ọọ̀ni ohun tá ẹ sọ fún wa nípa olórí Naomi òun la gbọ́. ohun tẹ́ ẹ sọ fún wa tẹ́ ẹ mú wá sétí ìgbọ́ wa nípa olórí Naomi òun la gbọ́. share share guys ẹ ti wá rí i dájú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé ẹ̀ ń tàbùkù ẹ̀yin lẹ bọ́ sórí social media lẹ ń tàbùkù fún Queen Naomi. kábíyèsí ọ̀rọ̀ yín tẹ sọ lánàá yìí ó fẹ́ jẹ́ kémi máa gba ohun tó ń sọ yẹn gbọ́. wọ́n ní ẹ̀yin lẹ lẹ́ ń sponsor àwọn bloggers kan kọ́ máa tàbùkù Queen Naomi mo ti bá wọn fà èmi fà pé láyéláyé ọba tó nítumọ̀ ọba tó tó mọ ohun tó ń ṣe ni ọba tiwa láyéláyé ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tẹ́ sọ lánàá ẹ mẹ́ka àwọn statement mẹ́ta àbí mẹ́rin but mo rántí wípé èkíní lórí ipá àwọn ìyàwó yín bọ́n ṣe kàwé ìkejì lórí bọ́n ṣe lówó lọ́wọ́ bọ́n dẹ̀ ṣe máa ń bọ́n ṣe láàánú ìkẹta lórí pé nífọ̀kànbalẹ̀ ju tàtẹ̀yìnwá lọ. àwọn ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni kábíyèsí wọ́n ní ẹ̀yin lẹ̀ ń ta àbùkù fún olórí Naomi ẹ̀yin lẹ́ ń jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ sí olórí Naomi lórí social media. why gone guys. mo ní kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ sọ lánàá fẹ́ jẹ́ kí n gbà pé bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ bá ń join mi ẹjọ́ jẹ́ kí n rí yín ẹjọ́ ẹ jẹ́ kí n máa rí yín ẹ fún mi ní like ẹ fún mi ní love ẹ fún mi ní ẹ fún mi ní comment kẹ̀dẹ̀ fún mi ní star ẹ má dà mí dà nítorí tó wà nílẹ̀ yìí àjọ márùn-ún ni. Hmm mo ní bẹ́ẹ̀ kọ́ mo ní kò rí bẹ́ẹ̀ kábíyèsí ṣùgbọ́n ní ọ̀rọ̀ tẹ́ sọ lánàá ó dàbí pó rí bẹ́ẹ̀ nítorí wípé orí bíbá yìí la wà tí kan nínú àwọn àlè yín gbé ẹnu síta tó lẹ sọ fún un pé tó lẹ sọ fún un wípé thank you thank you for thumbs up thank you thank you God bless you thank you yes now I know my people are with me. Thank you, thank you, thank you. God bless you. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣeun, ẹ ṣé. Ó lẹ̀ sọ fóun wípé iléeṣẹ́ ìyàwó yín ó máa ń ṣìyàn sí yín, ó máa ń rùn sí yín. Bàbá mi mo ní bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ìtẹ̀ sọ èyí tẹ̀ ṣe yìí. Lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ mo ti àkọ́kọ́ wò wípé tó bá jẹ́ pé lóòótọ́ kọ́ ni ẹ̀ bá sọ bẹ́ẹ̀ ó yẹ kì í ẹ lè bọ́ sórí social media pẹ̀lú wa àwọn tẹ́ ẹ̀ ránṣẹ́ yẹn náà ni wọ́n ṣe sọ o mi ò alert àwọn tán lẹ́ẹ̀ máa ránṣẹ́ yẹn náà ni mo rò pé yẹ kẹ́ ẹ̀ rántẹ́ máa fi jà wípé ìyàwó tèmi olórí tèmi yèyélúwà wọ́n nànú lè tí ò dẹ̀ ní ìyípadà lọ́wọ́lọ́wọ́ nítorí pé ẹ sì jẹ́ ká mọ̀ wípé Queen Naomi ṣílẹ̀kùn ọlá ó lórí tiwa ṣe ni ẹ̀yin lè sì jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ nítorí àti ìrìyìn kẹ tú sílẹ̀ àti ìrìyìn kẹ divorce ẹ̀ àdẹ̀ tí ìrìyìn kẹ perform àwọn nǹkan tó yẹ kẹ perform bẹ́ẹ̀ ṣe perform ẹ̀ tẹ́ fi gbé wọlé àti ìrìyìn kẹ ṣe léyìí nítorí èyí olórí yín ṣe ni ìyàwó yín ṣe ni Queen Naomi ṣílẹ̀kùn ọlá ẹ̀ tí ì sọ fáwa wípé kì í ṣe ìyàwó yín ṣùgbọ́n mi ò rí yín ká bọ́ síta ń gbà yẹn mi ò rí kẹ ránṣẹ́ síta wípé ẹ o sọ ohun tó tó yìí mi ò rí kẹ di kànrán bẹ́ẹ̀ ẹ tún fún ọmọbìnrin yẹn lágbára sí ni ìyẹn wá lọ bẹ́ẹ̀ kábíyèsí wọ́n ń bú ẹkùn Naomi lórí social media pé kó kàwé kó mọ̀wé kó ṣe kinní kan kábíyèsí ẹ má bínú bàbá mi owó ẹ̀yin àgbà náà ni màá fi bẹ́ẹ̀ yín àgbà sọ̀rọ̀ mú mọ̀ pé rókò kúnlẹ̀ kẹsàn-án bẹ́ẹ̀ sí. share share guys like it like it. ibi tífẹ̀ẹ́ bá wà tífẹ̀ẹ́ téèyàn tí ọkùnrin bá nífẹ̀ẹ́ obìnrin ibi àléébù ara ẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ fún bọtọ jẹ́ ká mọ̀ wípé Naomi pé lóbìnrin ó pé ní gbogbo nǹkan tẹ̀ ń wá nínú obìnrin bó ṣe wá dì sìn tó wá jẹ́ pé sìn ilẹ̀ wa ń sọ fún wa wípé Naomi ò kàwé Naomi ò graduate Naomi ò ní master Naomi ò ní PhD Naomi ò ní ọ oh, kábíyèsí bàbá mi ẹ má bínú o mo fowó lẹ̀ forí adé o. ó kù díẹ̀ káàtó àbùkù tó bá kẹnìkan láàrin ẹni méjì ó ti di uniform bàbá mi èyí tẹ́ sọ yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ ó kù díẹ̀ káàtó mo mọ̀ wípé àwọn aláìlọ́pọlọ obìnrin tán fẹ́ gbọ́ nìyẹn wọ́n á wá gbé yẹn káàkiri wọ́n á ní kábíyèsí ló sọ bẹ́ẹ̀ ìwọ obìnrin tó bá dunú sínú ìjákulẹ̀ obìnrin ẹgbẹ́ òkú lọ́pọlọ ní ọpọlọ ẹ̀ ò pé tó ẹ má bínú ọ̀rọ̀ tèmi ó kàn máa ń rí bẹ́ẹ̀ mi ì mọ̀ sọ jù bẹ́ẹ̀ lónìí kábíyèsí bàbá mi ìyẹn fi dá wa lójú pẹ̀yìn lẹ̀ ń tàbùkù fún Naomi lórí social media ṣùgbọ́n tẹ bá rántí dáadáa wípé hmm, díẹ̀ ló fi bá mi tan kò ṣeé bù dànù ibi tẹ́ ẹ wà lẹ́sẹ̀ rí eh, bẹ́ẹ̀ ti rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin àgbàlagbà ẹni ọ̀la kì í rí bẹ́ẹ̀ ènílẹ̀ ń wọ ẹ̀ sí ìmọ̀lá ẹdìyẹ tí òkú ilé jàgbàdo àwọn tá ẹ gbé dání wọ́n kàwé wọ́n ní phd wọ́n ní masters wọ́n ní kinní kan wọ́n ní kinní kan wọ́n ní gbà kan ṣùgbọ́n kókó nǹkan kan là ń wá kábíyèsí bàbá mi mi ò fẹ́ gbàgbọ́ wípé bọ́n ṣe sọ wípé ẹ ṣẹ́rìṣì nínú obìnrin tó bá lówó lọ́wọ́ jẹni tí ò ní lọ mi ò kọ́kọ́ gbà ṣùgbọ́n ó ti ń farajọ́ nínú ọ̀rọ̀ yín ká mo dúpẹ́ lọ́wọ́ yín confirm speaking yes ó ti ń farajọ́ ọ̀rọ̀ yín ti ń farajọ́ nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ lánàá ó ti ń jẹ́ kí n máa nígbàgbọ́ pé ẹni lọ́wọ́ láyé mọ́ ìdùmarè fún mi ní tèmi o kí n má ṣẹrú ayé kí n má ṣàkóbàtà fẹ́gbẹ́ mi ó ti ń jẹ́ kẹ́ máa fi hàn ẹ ti ń fúdà pé ẹ ti ń fi hàn wá wípé olówó láyé mọ̀ hmm. ó dàbí ẹ ò kábíyèsí ṣùgbọ́n ẹ rántí gbogbo àwọn olórí náà wọ́n á bí sí wọ́n á rẹ̀ o ṣùgbọ́n a nítorí ohun tó ń bọ̀ káwó ti ohun tó wà ń mọ́lẹ̀ o bàbá mi ẹ má bínú ọmọdé ni mímì tó wé pa níwájú yìí ó farajọ́ lóòótọ́ pé ilẹ̀ ń tàbùkù fún Queen Naomi sílẹ̀kùn ọlá bàbá mi nǹkan kan tí mo wá ń rò ní wípé àbùkù tẹ́ bá ta fún Naomi àbí tán bá fẹnu àbùkù kan Naomi ẹ̀yin ni wọ́n kàn lábùkù sá ẹ má bínú sá ẹ má bínú bàbá mi ẹ má bínú ẹ̀yin náà kàn lábùkù sá ẹ̀yin ni gẹ́gẹ́ bí arábìnrin tó bọ́ síta tó sọ wípé ẹ sọ fún òun wípé ọ̀nà bá wáyé yín torí ọ̀nà bá wáyé yín ni ojú ara ìyàwó yín wípé ẹ sọ fún òun pòrùn bàbá mi ẹ má bínú sí mi yes. Eh, irú yẹn ṣe mọ̀ ara ẹ̀ ni. àbòsí pọ̀ nínú palace láàrin àwọn ṣe mọ̀ ilé olórogún ọgbà wèrè ni ṣe mọ̀ pa àwọn àgbàlagbà máa ń sọ bẹ́ẹ̀ èmi náà dẹ̀ wá rí bẹ́ẹ̀ lóòótọ́ pé ilé olórogún ọgbà wèrè ni ìdí nìyẹn tó fi máa ń sọ wá ní ẹ palace palace èmi gẹ́gẹ́ bí ẹnìkan palace yẹn mo yàgò fún mo yàgò fàṣetà torí pé àwọn àṣetá kan wà níbẹ̀ bí palace ṣe fẹ́ ta ni ò fẹ́ ta ni ò fẹ́ ká yà ta ò fẹ́ ká yẹ ródòdó gbogbo oníkàlùkù ló fẹ́ nǹkan tó dáa but ah àwọn nǹkan tó máa ń wà níbẹ̀ yẹn ń kọ cross leg cross cross leg <laughs> ojúlarí ọ̀rẹ́ òdenú kábíyèsí ah bẹ́ẹ̀ ṣe ń kó wọn jọ ní mẹ́jọ mẹ́jọ yìí níṣẹ́ ṣe pọ̀ but mo wá rí yín pé bàbá mi má bínú ó dàbí pé ẹ jẹ́ oní àìdókè attitude ọ̀rọ̀ yín jọ bẹ́ẹ̀ ó dàbí pé ẹ kì í ṣe ọkùnrin tó jẹ́ pé ó máa ń fara sọ pé kí lẹ̀ ń ṣe bẹ̀ yẹn kí ni bẹ̀ yẹn ṣe rí torí ẹ̀ tún mẹ́ńṣọ̀ láàrin ẹni ẹ̀kan tẹ bá jáde sáàfin báyìí wọn kàn máa bu yín láṣọ sáà máa kúnlẹ̀ ní kábíyèsí ẹjọ́ pàápàá bàbá mi ṣé iṣẹ́ tí àwọn ọmọ tí gbogbo alálẹ̀ Yorùbá gbé fún yín kò dàbí pé ń ṣiṣẹ́ yìí mọ́ kò dàbí pé ṣe tó dàbí pé iṣẹ́ òwò obìnrin nìkan lẹ wá gbajúmọ̀ báyìí ẹ̀ ń tàbùkù ìhun tẹ́ ẹ kọ́kọ́ rí ẹ̀ ń tàbùkù ẹ̀ ẹ ta ìyàwó yín Queen Naomi sílẹ̀kùn ọlá ẹ tà á fún àwọn èèyàn ọlọ́pọlọ àìpé kan tó wà lábẹ́ aṣọ tí ò lè bójú síta tí ò ṣe é rí á tún máa fẹnu àbùkù ẹnu ẹ̀tẹ́ kàn án bàbá mi ẹ̀tẹ́ awolẹ̀tẹ́ ẹ̀gbẹ̀rì ẹ̀yin àgbàlẹ̀ sọ bẹ́ẹ̀ ẹni ẹ̀tẹ́ awo òun lọ̀tẹ́ àgbẹ̀rìn àbùkù tán bá fi kan olórí yín bàbá mi ẹ̀yin náà kàn lábùkù kábíyèsí mo mọ̀ pé mọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà kàn lábùkù ẹ̀yin náà wá sọ mo mọ̀ pé kì í ṣe ẹyẹ tó fẹnu tó kókó mọ̀ bẹ́ẹ̀ wípé àmúyín sí omi ti kúnnú àmúyín ó ti kúnnú àgbáyín o kán tó máa bá yín fi kún ṣùgbọ́n kábíyèsí hmm, orí a máa borí wíjọ́. àwọn tí ò mọ̀ iṣẹ́ tẹ́ ẹ̀ rán wọn ó pọ̀ tí wọ́n ń jẹ́ lórí social media èyí tẹ́ ẹ rán wọn wọ́n jẹ kọjá abẹ ṣe rán wọn ṣùgbọ́n ẹ má gbàgbé bó tilẹ̀ ń kó rí ẹ má gbàgbé ìjọ tí ẹ̀yin fúnra yín la ẹnu yín fún fún Queen Naomi pé ẹ fẹ́ fẹ́ bàbá mi wọ́n mọ̀ wípé ẹ mọ̀ dáadáa ẹ mọ̀ òfin àti ìlànà tó rọ̀ mọ́ ẹlẹ́dàá ẹ mọ̀ ìtumọ̀ ẹlẹ́dàá dáadáa ọ̀rọ̀ ẹlẹ́dàá yé yín dáadáa kábíyèsí o bàbá wa onírìṣà igbákejì oòdùà igbákejì ọba ọ̀rúnmọlẹ̀ kábíyèsí ọba ọ̀rúnmọlẹ̀ kábíyèsí ọba gbogbo ọ̀rúnmọlẹ̀ ẹ̀yin ni mò ń pè mo mọ̀ pé ẹ mọ ìtumọ̀ orí ẹ mọ ìtumọ̀ ìṣẹ̀dá ẹ̀yin lẹ́ ń dọ̀tí ẹ̀yin lẹ́ ní kán máa dọ̀tí olórí Naomi. èmi rò wípé àlébù tí ọkùnrin bá rí lára obìnrin tó bá fi sùn tí ó gbọ́dọ̀ tún ṣe ni kànrẹ́kàn tún ṣe ẹ gba ohun tẹ́ ẹ fẹ́ lọ́wọ́ Naomi ẹ wá ta fún àwọn tí ò ní ìtumọ̀ nítorí gbogbo àwọn obìnrin yẹn wọn ò ní ìtumọ̀ nínú ayé yín tó bá padà ní gbélédùmarè ṣe fẹ́ fún yín ni lọ́wọ́lọ́wọ́ ìwọ̀n tí wọ́n rà ìwọ̀n tí wọ́n fẹ́ ni wọ́n fowó rà nìyí kábíyèsí adé fowó rà lẹ̀ ń jẹ́ lọ́wọ́ wọn ọlá fowó rà lẹ̀ ń jẹ́ lọ́wọ́ wọn ìwọ̀n tí wọ́n fẹ́ ni wọ́n fowó wọn rà lára yín bó bá ṣe lè rí kórí ni ọ̀rọ̀ yín pẹ̀lú àwọn obìnrin yẹn ṣùgbọ́n ojú inú wọn ti fọ́ ọ́ nítorí pé <laughs> ohun táwọn náà fẹ́ ni ẹnì kan ṣó tí mi ò lè sọ̀rọ̀ sí nítorí pé gbogbo wa là ń wà bí ìsinmi òun ni olórí Rónkẹ́ she's older than you older than everybody in that palace I mean among the queens ọ̀rọ̀ mi ò yé yín ó wò wípé ohun tóun ti ń ṣe òun ti ń jẹ́ níkọ̀kọ̀ òun á gbé síta ó tiẹ̀ pride ara ẹ̀ ó fún ẹ̀ ó ní òun ọmọ ọba tó da ayé ọba good one that's a good one right there ayé ìṣerú ẹ̀ bọ̀ tí ibi ìsinmi ni Rónkẹ́ fìbẹ̀yẹ ṣe fún yín pé tróònì ibi ìsinmi ni fóun kí lòun tún wá ṣówó lòun tún wá ni òun ti òun ti kúrò sí bàbá títí òun ti lò títí títí ní kọ́nà ó tẹ̀ fẹ́ kóun má gbé ṣùgbọ́n ṣe rí gbogbo ibi tó kù sí kábíyèsí ẹ̀yin náà wá sọ kankan ẹni gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ní láyé lẹ ti ní yẹlẹ́sì ránà ìyá mi thank you i saw you ẹni gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ní láyé gbogbo ohun tẹ́ ẹ fẹ́ jẹ́ láyé lẹ ti jẹ́ kábíyèsí ẹ̀mí yín á gùn ẹ̀mí yín á gùn ẹ̀mí yín á gùn mo tún tún sọ ẹ̀mí yín á gùn ọ̀rọ̀ tó nítumọ̀ lẹ sọ àṣírí kì í tàṣì sọ ẹ máa dàgbà ẹ máa dògbò ẹ máa fọwọ́ pawọ́ ẹ máa fèrègì jòbì àní fi yín pìtàn bànújẹ́ lórílẹ̀‐èdè Yorùbá kábíyèsí mo ń sọ fún yín pé kẹ́ ẹ tún ọ̀rọ̀ yìí kẹ́ ẹ tẹ̀rù ara yín pa ẹ tó èrò ara yín pa ó ti kọjú sí yín ó ti kọ̀yìn sí yín ẹ tẹ́rù ara yín pa ìṣẹ̀mí jẹ́jẹ́ lẹ̀mí fi ń gùn obìnrin tó rin náà ń pè lóbìnrin kábíyèsí ihun tó rin náà ń pè lóbìnrin gbogbo àwọn obìnrin yóò rí ohun tán fowó wọn rà lára yín ihun tá ń lò wọ́n fún yìí wọn rí ihun tí wọ́n fi owó rà lára yín sísítà mi Falz mo rí yín o mo dúpẹ́ o ihun tí àwọn olórí yìí fi owó rà lára yín wọn ò rí rárá ẹ lè ṣe déédéé kò sí tẹ́ ẹ bá dóbìnrin kan pọ̀ for five hours ẹ tó bẹ́ẹ̀ five hours ẹ lè dóbìnrin for one hour one hour again kò sí bí egun yín ṣe le tó kábíyèsí àjọsùnpọ̀ ọkùnrin àtobìnrin eré ẹni ọmọ èmi rò wípé kò sí obìnrin tó ṣe fi àbùkù kàn débi tẹ́ máa ta ìkànnù àwọn Queen Naomi eh, eh, eh, inú àwọn olórí yín àgàgà aṣíwájú olórí ẹ ti fẹ́ obìnrin ẹ ti fẹ́ àwọn obìnrin àwọn alálùbáríkà àwọn olórí ire àwọn àrídùnnú àwọn àríyẹ̀yẹ yes tí gbogbo ohun tó tara wọn jáde tí wọn ò ní dòkú àní gbé wọn sọnù àní gbé wọn gbin àwa náà ò ní dòkú tadé ni káwo náà ò ní dò àwọn tó tún bọ̀ lẹ́yìn náà gbogbo wa àjọdọmọpọ àjọ pẹ́pẹ́pẹ́ bí mọ́pẹ́ ṣe ń pẹ́ kábíyèsí <laughs> àwọn tó ní àwọn tó ní phd tó ní masters degree tó ní bachelors mo mọ̀ wípé <laughs> ẹ̀dá máa jórúkọ tí ọlọ́run ò sọ wọ́n fẹ́ fi yín jórúkọ ẹ̀yin náà dẹ̀ fẹ́ gba nǹkan tó wà lọ́wọ́ wọn ẹ dẹ̀ ti sọ ẹ ní iṣẹ́ yẹn ẹ pè wọ́n wọlé torí pé ẹjọ́ máa ṣe ni bó ṣe rí nìyẹn ẹlẹ́nu lọ́rọ̀ ẹ̀rù sán ni ìyẹn náà dà mhm. kò burú nu ká fọwọ́ jíjá kán fọwọ́ jíjá kán fòmù gọ̀dá ni wọ́n at least wọ́n ń gbẹ fọ́rọ́ ara ẹ̀ ni wọ́n sọ ohun tán <laughs> ohun tán ń gbà náà rà mm. ajá ní kẹ̀ mo dúpẹ́ ìyá mi mo rí yín yes wọ́n sanwó ẹ̀ ni bó ṣe fẹ́ gbọ́ ilẹ̀ tá a bá kọ́kọ́ tẹ̀ tí ò jí ni tí ò gbé ni mì a kì í padà dúró lórí ẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní sọ̀kòbànújẹ́lé lórí kábíyèsí ẹ mọ̀ tún mọ ohun tí mò ń sọ fún yín ẹ mọ ilẹ̀ dáadáa bẹ́ẹ̀ ṣe mọ ilẹ̀ lẹ́ṣẹ̀ mọ afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ tún mọ tó ń pè ní ìṣẹ̀dá kábíyèsí mi ò ní parọ́ fún yín ẹ ń ṣe ìṣẹ̀dá Naomi ní gbogbo ìgbà ní gbogbo ojoojúmọ́ lẹ fi ń ṣẹ̀ sí ìṣẹ̀dá Naomi kábíyèsí ẹ ṣàtúnṣe o bí Naomi bá ṣẹ̀yìn gbogbo ọmọ Yorùbá ló ṣẹ̀yìn wọ́n bínú wọ́n fapá jánú ṣùgbọ́n rántí pé a ti ṣe Naomi náà a ti ṣe Naomi lọ́nà tó pọ̀ nígbà tẹ́ bá ti lè lanu sọ fún àlè yín àlè toró ní ohun tẹ́ ẹ bá débẹ̀ lọ́dọ̀ ọmọbìnrin yẹn mi ò ní dárúkọ ẹ̀ ń bí nítorí àwọn obìnrin tó rí wọn ò bá ti pé obìnrin tí ò bá nílà káyè èmi ò tiẹ̀ fẹ́ ríru wọn sàkáání mi ì tiẹ̀ fẹ́ kọ́rọ̀ wọn kórúkọ wọn máa wà lẹ́nu mi àwọn obìnrin méjì kan náà wà lórí social media tí mo mọ̀ pé wọn ò ní làákàyè ìkan ó da aṣọ bojú ó sásá bẹ́ẹ̀ kòkò báyìí ni ó fi kòkò dira ẹ̀ mọ́lẹ̀ ó wá ń dún tó bá tiẹ̀ tó wá dún bí eégún tó tóun ẹ̀ dùn ni kò bá da ìdún ẹ̀ wà láyà àkèrè gan wọn àkèrè dùn ju tiẹ̀ lọ. wọ́n fẹnu tàbùkù nǹkan tẹ́ ẹ kọ́kọ́ rí ikùn ló máa ń bàkún wà ẹ̀yin ò mọ̀ pórí máa ń bórí wíjọ́ ìṣẹ̀dá ẹ̀yin àti Naomi tẹjọ foríkorí òun ló fa ìrìn àjò àwọn eléyìí nínú ayé yín tí Naomi bá jẹ́ olórí burúkú obìnrin tó bá jẹ́ obìnrin ìbànújẹ́ tó bá jẹ́ obìnrin tí ò dáa bàbá mi á ti lẹ́yìn ó ti ṣeé ṣe káwọn obìnrin yìí má lè yọjú ọbẹ̀ dùn tán adámú wọn ń bù lánàá mi ò fẹ́ kọ owó tí wọ́n ná fún yín mi ò fẹ́ kọ iye sọ́pọ́ọ̀tì tí wọ́n fún yín mi ò fẹ́ mọ ohun tó ń contribute sínú tẹ̀ ń ṣe ọbẹ̀ dùn tán adámú ń bò láni oko ìbádùnro àgbẹ̀dẹ ìbápọ̀kọ́tà tó bá ṣe ṣe ni. beautiful lady wa tó lọ ọmọ bòńbàtà ó lóun ò lè ṣe é bẹ́ẹ̀ ni ó fọ̀ sí ẹ ní olúwa bá sọ̀rọ̀ ni nítorí pé ohun tó máa wá dojúkọ náà ni kò dẹ̀ fẹ́ rí wàhálà ayé kò fẹ́ rí dààmú ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin obìnrin ẹ yé jẹ́ ká ṣọ̀tẹ̀ ara wa mọ́ tí ọ̀rọ̀ bá dójú ẹ̀kẹ́ jẹ́ ká bára wa sọ. tí ọ̀rọ̀ bá dójú ẹ̀ jẹ́ ká bára wa sọ bàbá wa ni ọ̀nẹ́ àgbàlagbà oyè ni ṣùgbọ́n tá a bá ríra wa tá a bá bára wa sòtọ́ ọ̀rọ̀ à ń ṣera wa ni àgàgà wa ọmọ yorùbá mọ̀ wípé yorùbá òótọ́ ló korò jùbọn alára kábíyèsí bàbá mi ẹ ṣe ẹlẹ́dàá naomi ní ọ̀nà tó pọ̀ wọ́n ní kí Naomi bẹ̀bẹ̀ nítorí pé ó bọ́ sí gbangba wálíà ó lóun kọ yìí èmi gẹ́gẹ́ bí yèyélúfẹ́ ìlú kan gẹ́gẹ́ bí ọmọ yín oníṣẹ̀ṣe tó rọ́mọ ni mí nínú oníṣẹ̀ṣe mo ṣì ń bọ̀ ni mo ṣì ń rá ní kọ́bọ̀ òkè gbé mi dìde kó gbé mi ga iṣẹ́ tí ẹlẹ́dàá rán mi tí orí rán mi ní ìlànà yẹn màá ṣe àṣeyè àjẹ́yè ni àkéyè ni nítorí pé òkèlà akérin òkèlà akẹ́fọ̀n àkéyè ni màá ké mo dúpẹ́ fún yín fún love mo dúpẹ́ fún love mo dúpẹ́ fún like ẹ ṣé ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ fún mi nítorí pé àwọn olórí burúkú yẹn máa tó máa fẹ́ máa flag ẹ̀ kábíyèsí bàbá mi tí mi ò bá sọ òótọ́ ọ̀rọ̀ inú mi ó yẹ kẹ́ ẹ mọ bó ti máa ń rí ọ̀rọ̀ òde gbọ́dọ̀ gbin sínú awo mi ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ èmi ò ní tàn yín ẹ ṣe ẹlẹ́dàá Naomi gbogbo ohun tẹ́ ẹ bá padà bí lẹ́yìn tadé ní káwò wọ́n ń tẹ̀lé tadé ní káwò ni wọn ò lè ju tadé ní káwò lọ bí tadé ní káwò ṣe ń tẹ̀lé ẹ̀gbọ́n ẹ̀ my beautiful princess bẹ́ẹ̀ ni báwọn tẹ́ ẹ bá bí ń sìn yìí bọ́ ṣe máa máa tẹ̀lé tadé ní káwò nìyẹn ẹ̀ ń dá ogun sílẹ̀ nínú ilé yín láì tí ì ṣe pé ẹgbẹ́ ẹ̀yin fún ara yín ti gbé rọ́kẹ̀tì ìbọn nítorí gbogbo àwọn obìnrin tẹ̀ ń sweet talk yìí tẹ̀ ń fi ọ̀rọ̀ Naomi fi ṣe tẹ̀ fi ń tàbùkù tẹ̀ ń tàbùkù Naomi lójú gbogbo àwọn obìnrin tínú wọn ń dùn ó ń bọ̀ lọ́lúwa wí tí wọ́n náà fẹ́ dé ẹ mọ̀ pé bá ń wẹ̀ fó wọ́n bá ń wẹ̀ fóòkù wọ́n ti ń gbé ọrùn ẹ̀ lọ́wọ́ máa sọnù tí ẹ ń bọ̀ ló sọ fún ẹ yẹn tí ẹ náà ń bọ̀ ó ń sọ bẹ́ẹ̀ ni bólóye bá wà nù wọn wọn á mọ̀ wípé ṣẹ́dá wọn pé ìwé òkọ̀gbọ́n wọn phd wọn kìíní kan wọn masters wọn ti gbá kan èyí tó bá ní làákàyè nínú pé ẹ̀gbọ́n náà ọkọ tí mo fẹ́ yìí ǹjẹ́ bó ṣe ń sọ̀rọ̀ obìnrin yìí lójú mi ǹjẹ́ kò ní sọ tèmi náà ṣùgbọ́n wọn ò rí bẹ́ẹ̀ nítorí pé mo rí pé olórí tọ́pẹ́ yẹn ó bá búrúburú níwájú Elédùmarè bí òmọ́jọ́ tó ti forí balẹ̀ fún Elédùmarè ọba tó ṣẹ̀dá ẹ̀rí ṣùgbọ́n ọba ẹni ọkọ ẹni lọba ẹni ṣe kárí ní ti pọ̀jù fún gbogbo wọn ó ń forí balẹ̀ fún yín ó ti sọ yín di ọlọ́run kékeré hmm, kábíyèsí bàbá mi ara ń gbénú obìnrin tẹ̀mọ̀ ara ń gbé inú obìnrin tí ẹ ò gbọ̀n bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹnu ni mo fi ń sọ àwọn àgbààgbààgbààgbààgbààgbà ìyá mi nínú ìrìn àjò yìí wọ́n fara tì yẹn fara tì wọ́n bẹ́ẹ̀ kábíyèsí ẹ ṣeré ẹ ṣeré kó lè dáa láyé olúgbọ́ kò bàjẹ́ láyé àrẹ̀sà kò bàjẹ́ kò ní bàjẹ́ lórí yín gbogbo ohun tẹ̀ ń ṣe lórí ìtẹ́ yìí púpọ̀ ló kù díẹ̀ káàtó ẹ má bínú sí mi sà mi ò tó sọ bẹ́ẹ̀ fún yín ṣùgbọ́n mò ń sọ fún yín nítorí wípé ibi tèmi àti yín ti jọ ṣẹ̀ torí ṣe rí gbogbo ohun tó bá rọ̀ mọ́ Ọbàtálá Ọbàtá àṣà ọba takuntakun lóde ìrànjẹ́ bàbá mi tó sùn láàlà tó yí láàlà tó daṣọ àlàbòrá màá wúrun ẹ pa òrìṣà òrìṣà ẹ pa o Ọbàtálá aláṣọ funfun ìwọ ni màá sìn títí ayé mi kábíyèsí ìdí tí mo fi gbọ́dọ̀ bá yín sòótọ́ nìyẹn ní gbọ́dọ̀ tàn yín jẹ èèwọ̀ ni ṣe rántí bẹ́ẹ̀ kọ́ la ṣe fi gbà. ẹnu tẹ́ ẹ fi jóbi èmi náà jẹ́ ń bẹ̀ hmm. ife tẹ́ ẹ fi mu tí yẹn èmi náà mú ń bẹ̀ mi ò gbọ́dọ̀ tàn yín ẹ ṣe ìṣẹ̀dá Naomi gbogbo ohun tó ń jẹ́ obìnrin nínú ilé ayé òun ni bí ìbá wáyé yín bàbá mi ibi tẹ́ ẹ gbà wáyé yẹn òun ló là ń pè lóbìnrin ọkùnrin gan ò tàbùkù ẹ̀ fún obìnrin tó ń gorí ẹ̀ tí kì í ṣe ìyá àlè ẹ̀ gbọ́dọ̀ ṣe é mi ò rí kẹ́ ẹ ṣe nǹkan kan lórí ohun tóbìnrin náà sọ nípa ìyàwó yín ẹ̀yin fúnra ara yín wá gbéṣẹ́ lé wọn lọ́wọ́ èyí tó dojú tó kárí sínú abẹ́ ẹ̀kú tí ò lè bóde kò lè bóde olórí burúkú tilẹ̀kùn mọ́rí kò lè bóde kò lè bóde olórí burúkú tilẹ̀kùn mọ́rí olórí burúkú nìyẹn tiẹ̀ tó sásábẹ́ kòkò tó ń gbénú òkùnkùn tó ń tàpá sí mọ́lẹ̀ yẹn ó ti mọ̀ pé òkùnkùn lòun máa kú sí tó bá fẹnu sọ̀rọ̀ Naomi lẹ́nìí nǹkan aburú ló fẹ́ gbọ́ bẹ́ẹ̀ àìgbọ́ búburú náà bọ̀ rẹ̀ bó ṣe ń burú lòun fẹ́ gbọ́ lórí ọmọ ọlọ́mọ yẹn mo rò pé bó ṣe wà burú fóun náà nìyẹn tó nígbà tá a bá fi yín kà fi ń san wọn ní Naomi ò kàwé kò mọ̀wé kábíyèsí ẹ̀yìn náà wá púrúfù fún wọn lánàá pé kò kàwé lóòótọ́ kábíyèsí ó kù díẹ̀ káàtó ọ̀ṣẹ́ wá fẹ́ gbọ́. na kábíyèsí dey tell dem na im dey tell dem na if i dey talk am dem dey argue with me his kábíyèsí like kò kàwé but kíní ẹ̀ kàwé like he's bullying queen kábíyèsí kíní ẹ̀ kàwé ní sẹ́mu olórí burúkú obìnrin tó wà lábẹ́ àkókò yìí ló bọ́ síta arẹwà ló ní àwọn èèyàn ẹ tẹjọ ṣé tó bá ṣe ivf olórí burúkú ọmọ oko illiterate hmm. àwọn òyìnbó olórí burúkú tẹ ẹ máa ń sọ yẹn gangan ọpọlọ yín ò dé pé pẹ̀lú ẹ̀ ó ní ẹjọ́ ṣé tó bá ṣe ivf ọmọ tó bá fa ivf bí ṣó lè jọba kò ní yẹ níbi tó sápamọ́ sí yẹn ìwo lórí burúkú tó sọ̀rọ̀ yẹn kò ní dáa fún ẹ kò ní fi gbogbo ara yẹ ọpọlọ ẹ kú o mọ̀ wípé tó bá ṣe ivf o ṣàìmọ̀ wípé ẹ̀jẹ̀ ọkùnrin thank you thank you thanks for giving me thanks love thank you ó mọ̀ wípé tó bá fi ẹ̀jẹ̀ ọkùnrin ni wọ́n gbà mọ́tò obìnrin náà fi ń ṣe ivf olóṣì ọlọ́pọlọ kúkú alábẹ́rún olóòórùn ó ṣe sọ nìyẹn wọn ẹdùkéètì ẹ lórí kò fo gbígbóná fòbò ẹ òní ẹ ẹ má dá wọn lóhùn olóòórùn alábẹ́ ṣíṣì yàn èmi àti ẹni mo yín bọ̀ fún ẹ o mi sì di rárá o ìwọ olórí burúkú yẹn hmm. kábíyèsí àìṣe òṣàlódò kí làbẹ̀làbẹ̀ ó má mọ̀ sí gbogbo ohun tẹ̀ ń ṣe àwọn irúnmọlẹ̀ ń rí yín wọ́n rí yín wọ́n wò yín tí àwọn mi bá fẹ́ wá bẹ irúnmọlẹ̀ tó bá fẹ́ bẹ gbogbo àwọn ọmọ yorùbá ohun táwa náà ń ṣe sí tá à ń ṣe fún Naomi ẹ jẹ́ ká mọ̀ ọ́n ẹ jẹ́ ká ní ẹ̀mí ọlọ́run ẹ jẹ́ kí elédùnmarè kó máa sọ nínú ọkàn wa kábíyèsí níbo lẹ fi ọlọ́run yín sí obìnrin tẹ́ rí yẹn tó rin náà pè lóbìnrin agbára tó wà lọ́wọ́ obìnrin kò kéré olúwa fún yín léegun mẹ́sàn-án ó fóbìnrin ní méje ṣùgbọ́n méje yẹn ọlọ́run ò fìdí àjùlọ ẹ̀ kò fi hàn yín ẹ kàn rí fìrífìrí ẹ̀ ni kábíyèsí ẹ̀ ní ríjà obìnrin. exactly. bàbá wa ò ní rìṣà ẹ ní ríjà obìnrin ẹ ń tẹ obìnrin lójúmọ́lẹ̀ hmm. ẹ ń ṣe obìnrin ṣìkàṣìkà àwọn tẹ́ ẹ kó sọ́dọ̀ yẹn <laughs> ṣèbé ejò ọká èrè yẹ kú nù wọn torí wọn ti rí bẹ ṣe ṣe fún Naomi wọn ń dúró dè yìí tẹ bá mẹsọpù pẹ̀lú wọn ni hmm. ẹgbà ti sọ fún yín lẹni wọn ń dúró dè yìí kẹ mẹsọpù pẹ̀lú wọn ni kábíyèsí àní fi yín ṣàwátì hmm. ẹ wá sọ yìí pé ẹni fọkànbalẹ̀ ń sìn ẹ jọ̀ọ́ obìnrin kan wàhálà kan obìnrin méjì ìdààmú méjì dépòdépò ẹ ti bá dórí méje kábíyèsí wà láàyè ti pọ̀ rẹpẹtẹ mi ò rí fọkànbalẹ̀ yẹn ìfọkànbalẹ̀ tẹ́ rí lára wọn òun ni owó tẹ́lẹ̀ rí òun níṣẹ́ tẹ́lẹ̀ ẹjọ́ ń ṣe papọ̀ yẹn tí ẹ bá ní ìfọkànbalẹ̀ kínní bàbá mi mi ò ní tí ì sọ díẹ̀ ibi tẹ́ ẹ tún padà sí yẹn ẹ ní padà síbẹ̀ ẹ dojúkọ àwọn tó ń fún yín yẹn ẹ dúró tì wọ́n but àwa mọ̀ yes a mọ̀ nígbà tí ìdùnnú wà tí ó ń wáyé dáadáa tí ìdùnnú yẹn ń wáyé dáadáa yes a ma ń rí ẹ̀rín yẹn lóòrèkóòrè ni àwọn ẹ̀rín tẹ̀ ẹ̀rín sìn akọ ló pọ̀ ọ̀nà ẹ̀ ẹ̀wọ̀n kọ́ lóyìnbó ni ní ni you giggling <laughs> yeah ri ni a ri truth ẹ̀rín yẹn kò sí òótọ́ nú ẹ̀rín tẹ̀rín kábíyèsí ó ṣàgbé ní má fọwọ́n àlùmọ́ tẹ́lẹ̀ tó ń ṣe. ṣe ṣe ṣe ṣe guys. ìbá ìta bá wò yìí àwa mọ ohun tá à ń ṣọ́ àmọ́ ohun tá à ń wò. kábíyèsí ojú kan ló ń bímọ gba ojú ló ń bá tọ́. ìgbà ojú ló ń tọ́ yín ló ń wò yín àwa ò súnmọ́ yín a ò dé palace ṣùgbọ́n à ń bá yín rìn inú ẹ̀mí. à ń bá yín rìn nú ẹ̀mí. gẹ́gẹ́ bí obìnrin ẹ lè tẹ obìnrin lójú mọ́lẹ̀ ẹ sọ pé ẹ ṣe dáadáa. àwọn òpònú kan sọ wípé ádámà ní Naomi ọmọ kékeré ni ẹjọ́ sọ́jọ́ orí kan náà ní kábíyèsí àti Naomi gbà tí kábíyèsí fẹ́ kábíyèsí gbogbo ohun tó ẹ ṣe fún Naomi best known to you dáadáa ni ìkan tó kù ni ó yẹ yín ju gbogbo àwa tá à ń ṣẹnu ṣọkọṣọkọ lórí social media yìí lọ ṣùgbọ́n ẹ rántí ẹ rántí àdéhùn tẹ́ ẹ ṣe pẹ̀lú Naomi ìdí tí kò ṣe dákàdá máa ṣàdéhùn nìyẹn ẹ rántí ìjọ ẹ ṣàdéhùn ẹ rántí yín ẹ ìpàdé yín níjọ́ tẹ́ ẹ lanu tẹ́ ẹ ṣàdéhùn yẹn Naomi nìkan lẹ rò pé jókòó ẹ̀yin fúnra yín mọ̀ Naomi dáadáa Naomi nìkan lẹ rò pé jókòó ẹ̀yin fúnra yín mọ̀ pé ẹ̀yin fúnra yín nìkan kọ́ lẹ wà ń bẹ̀ àwa èèyàn ẹ jẹ́ ká máa ronú ká tó sọ̀rọ̀ o nítorí bẹ́ẹ̀ ni ti rí ọ̀la kì í rí bẹ́ẹ̀ èèyàn mi bẹ́ẹ̀ ni ti rí ọ̀la kì í òun ló mú babaláwo dífá ọ̀rọ̀ kábíyèsí ẹlẹ́ẹ̀ni peace nítorí àwọn obìnrin yẹn ń ṣeun tẹ fẹ́ oh yes. kábíyèsí tó dey you dey talk tó dey talk níyà dùn tó dey talk. àwọn tá à ń dàbòrà yìí ṣéun ló mú dùnú wa inside you deep down kábíyèsí ẹ̀mọ́ tó kù sí àwa ò ní fẹnu wa sọ ṣùgbọ́n ẹ̀mọ́ ibi tó kù sí ihun tá ẹ sọ yẹn bàbá mi mi lẹ parọ́ ṣùgbọ́n mi sọ pé àárí pé ọkàn yín balẹ̀ ẹ̀yin lẹ jáde fún wa nígbà tí Naomi ìṣọjọ́ bí lẹni a Naomi obìnrin ni ọmọ obìnrin gidi tó fi yín lọ́kàn balẹ̀ tó dùn yín nínú ẹ ní wàhálà àrídùnnú ni àrí kábíyèsí ẹ ti gbàgbé <laughs> kò má tí ì pẹ́ púpọ̀ ẹ̀rọ ti jọ́nà mu ẹ ti gbàgbé. kábíyèsí na guy man. ẹ wá tún máa sọ fún wa ń sìn kí ló tẹ fẹ́ máa fọlọ pọlọ wa ta mú lò ẹ lè máa fọ pọlọ wa ta mú lò nà ó. àwa ń tẹ̀lé yín nítorí pé àmọ̀pọ̀ bá wa ni yín ẹ dẹ̀ tó fẹ́ máa fi brain wa ẹ fẹ́ máa fi kó lè work. ẹ̀yin lẹ sọ fún wa ihun tẹ́ sọ fún wa la mm. nígbà táwọn àgbàlagbà àwọn bàbá kan tó dìde nínú. No, ṣọ́ọ̀ṣì wọn tó sọ wípé Naomi o ó ti fọ́kọ rí o ó ti ṣe kíní ẹ jẹ́ ká mọ̀ pé báyàwó yín abọ́láńlé níyàwó yín ẹ̀yin lẹ sọ fún wa bẹ́ẹ̀ o pé bọ́láńlé níyàwó mi o mo bá ń lé báyìí dìgbè ni n tẹ́ ẹ bá sọ fún wa la máa gbà o ẹ̀yin náà lẹ́dẹ̀ wá tún jẹ́ ká mọ̀ wípé ọmọ gidi ni Naomi obìnrin rere ni lọ́ọ̀dẹ yín ọmọ tó fi ń tọrọ ọmọ ni àrídùnnú ọmọ ni kò ní yín lára kò fún yín ní dààmú kò fún yín ní wàhálà adẹ̀ ń rí bẹ́ẹ̀ ṣẹ́rí panadol tẹ́rí yẹn béèyàn ṣe béèyàn ṣe gbàrọ́gùdù ẹ̀ kò lè dàbí panadol ó lè farajọ ni it can be like panadol but it will never be panadol exactly. ó lè farajọ panadol kò lè dàbí ó lè farajọ gbogbo àwọn tó ń kúnlẹ̀ bẹ́sẹ́bẹ́sẹ́bẹ́sẹ́ síwájú yín yẹn <laughs> oríṣiríṣi láì kìí ṣe pé ṣubú ṣeré láì ṣe pé ṣubú ṣeré ń bá àwọn èèyàn jà kábíyèsí ẹyẹ ìṣera yín kéré tẹ̀ ń dára yín láàmú ihun tó ń fi kọ yín tí ò sí nù wá yín tẹ́ ẹ̀ mọ́ pa ẹ̀ òun lẹ̀ ń kọ́ kò lè dàbí ìyẹn kọ́ ló máa fún kábíyèsí ní joy gbogbo òṣì yẹn kọ́ ló máa fún kábíyèsí ní dùnú pàbí kábíyèsí bá ń parọ́ tanra wọn jẹ kò múnú kábíyèsí dùn ó tọ́ ni mo sọ fún yín gbóhùn ẹ tóbi kó máa kúnlẹ̀ látẹnu ọ̀nà ọ̀ta pálàsì kó kúnlẹ̀ wọnú bẹdúrúmù lọ ìyẹn ò ní kó fún kábíyèsí ní dùnú. alára ló mọbi tára òun wà kábíyèsí ló mọbi tí dùnú ẹ wà òun ló mọbi tí joy ẹ wà kábà ṣẹ̀ṣẹ̀ wá sọ èyí tó ń forí balẹ̀ àwọn èèyàn atóbi o nǹkan wà o nǹkan bẹ o nǹkan bẹ o bí ọ̀rọ̀ kí náà ti ń pè náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan bẹ o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ ti ẹ̀gbọ́n náà ẹ má bínú ẹ jọ ìyá mi ẹ̀gbọ́n mi ẹ fún mi lésì kìíní ṣé ó wọ̀ tiẹ̀ ṣáá kí àtòrípa fẹ́ jókòó sílé ọkùnrin kan kí ọkùnrin ká wá tàbùkù ẹni tó ti wà wájú ẹ jọ ṣé ṣé a ní ìdí ẹ̀ ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ṣé ó yẹ ká máa gba ọ̀rọ̀ ọkùnrin gbọ́ débi wípé a máa tàbùkù ọkùnrin á tàbùkù obìnrin ẹgbẹ́ wa fún wa a dẹ̀ máa gbà á ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ bá mi share program yìí ẹ jọ torí tọlọ́run ẹ bá mi share program ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi ẹ tag ẹ ẹ bá mi tag ẹ bá mi share ẹ ẹ jẹ́ kó jáde síta. bòkẹ́ wá ṣe favour fún mi ẹ̀ra star fún mi. yes o i love the woman. kò í zi o ẹ̀ra ah. star fún mi. they talk true ẹ. Eh? wọ́n yìí ń gbé jàbọ̀ o. Hmm. èèyàn kò dé gbẹ́dẹ̀dùmarè já o gbẹ́dẹ̀dùmarè ràn mí ni mò ń ṣe o ẹni gbéjà wá adójúkẹ́ lẹ́dùmarè ọba òkè àgbẹ̀ṣubú ni o kò tẹ ra staff fún mi ẹ fi help situation ẹ ṣáwọn ẹ ra staff fún mi ẹ jọ àṣírí yín á máa bù kábíyèsí mo ń béèrè lọ́wọ́ àwọn obìnrin àtàyè ọkùnrin ni ṣé ó yẹ kí àwọn obìnrin máa gba ọ̀rọ̀ ọkùnrin gbọ́ níbi pé a ò pé ó ti sọ fún mi ó lóun ò lè fẹ́ mọ́ ó ti sọ fún mi ó ní kinní kan ṣe ẹjọ́ sórí bẹ́ẹ̀ ah, ajá lọkùnrin wọn ò ń ṣe kọ́ máa padà lọ sídìí ẹbí wọn gbogbo èyí tẹ pera yín níyàwó tínú yín dùn yìí ohun tí mo tiẹ̀ wá rí wọ́n ní Mariam mi ò mọ tó jẹ́ Mariam o mi ò mọ bọ́ṣẹ́ mọ̀ wọ́n máa ń pè kan ní woman man wọ́n ní woman man wọ́n ní kan woman man mi ò mọ̀ wọ́n ní Mariam wọ́n lóun ló sponsor gbogbo nǹkan tán ṣe ẹ fọ̀rọ̀ Mariam sílẹ̀ ohun tí ẹlẹ́dàá Mariam yàn fún ló ń ṣe ohun tí Mariam fẹ́ ló fowó ẹ̀ rà ẹ má dá Mariam láàmú Mariam ń tún ilé ayé kábíyèsí ṣe lọ ni ó fi owó ẹ̀ ra ohun tó fẹ́ ni ó wà òkè ah, ah. ṣé bàtà sọ́hun yìí sí sẹ́yìn náà bàtà fẹ́ ra diamond ní sí sọ́bì yìí wò diamond ti Mariam ní kábíyèsí <laughs> ẹ fi Mariam sílẹ̀ wọ́n ní àwọn olórí wá àwọn olórí tó kù náà wá wọ́n wá support ẹ̀ ah, ìyẹn náà dà nígbà tó jẹ́ pé ohun tó ń fẹ́ ni ó wà òkè Mariam lè support ẹ̀ ó wà òkè mùkú tí ń dá sí náà ti pẹ́ àbí nǹkan tẹ́yìn náà sọ fún wa nìyẹn ẹ lóun ló kọ́ mọ́ọ̀lù owó ẹ̀ ló pọ̀ jù nínú mọ́ọ̀lù ṣùgbọ́n ẹ má gbàgbé pé a gbọ́ wípé Tọ́pẹ́ ó ti wọlé báyìí ló ti kùrè síṣẹ́ kábíyèsí dẹ̀ sọ wọ́n ní tọ́pẹ́ wọ́n ló lè yọ ojú ẹ̀tọ́ rẹ ìyẹn gangan ni bàbá ṣe láwọn pé wọ́n láwọn pé wọlé ni pé à obìnrin tí kì í tọ́ ẹ̀pọ́ ó lè báyàn fi gbogbo nǹkan ayé ẹ̀ ṣeré yìí làwọn ṣe pé wọlé ìyẹn túmọ̀ sí wípé gbogbo ohun tí wọ́n ń sọ ó wá jẹ́ kí n gbàgbọ́ pé à ìyẹn màá gbà mí omi mọ ohun tó ṣe mí lójú o tó ṣe mí lójú ó wá jẹ́ kí n gbàgbọ́ wípé ohun tó ń sọ wípé ẹni lówó láyé mọ̀ ní bàbá wa ò ní rìṣà ah mi ì dẹ̀ rí wọn bẹ́ẹ̀ o èmi ò rí wọn bẹ́ẹ̀ o ṣùgbọ́n bọ́ yín sọ yẹn nígbà táwọn náà wá confam lánàá wípé tọ́pẹ́ yẹn wípé ah ó dáa débi pé kò sí ohun tí ò lè fún yàn ẹ má gbàgbé pé bí tọ́pẹ́ ṣe dé náà ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó ti ń ṣe omi sí ilé Ifẹ̀ <laughs> exactly. Uh, <laughs> <laughs> money good oh, money much, good oh. Person wey no get money. Abeg you no go take people. do boy o. Oh? Make una no go use ẹ̀jẹ̀lẹ́jẹ̀ o because of olórí wife o dem dey spend money. Yes. Kabiyesi don tell all of us say dem work so hard to get that money and dem dey work so hard because of Kabiyesi. Hmm. Ntẹ́lẹ̀dà wọn yàn nítorí wọ́n gbà ni bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé tí wọ́n bá ń du ipò kan náà èèyàn máa ń paránṣẹ̀ síbẹ̀ ni wọ́n ń du ipò lé kábíyèsí ni wọ́n fẹ́ jẹ́ olórí wọ́n fẹ́ jẹ́ wọ́n fẹ́ ah wọ́n fẹ́ dàbí Queen Naomi but èmi ò rò ìrìn ṣe mọ̀ pé àdániwáyé ti dání náà ó wà á kù sọ ọwọ́ àtúnidá àkúnlẹ̀yàn ò ládàá èṣe kò yẹ yín orí bọ̀dá wa àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n ní adániwáyé ti dání tán ó wà á kù sọ ọwọ́ àtúnidá o àkúnlẹ̀yìn ọmọ àlàdáyé bá ṣé ká sọ pé báwọn obìnrin yẹn ṣe yàn nìyẹn àbí high pitch ah ojúgbà mi ti nítorí gbogbo yín ẹgbẹ́ wọ́n kàwé they are all well learned nígbà tí wọ́n kàwé láti kékeré ni wọ́n rí ọkọ tí wọ́n tán máa fẹ́ wọ́n rí hmm. tán máa lọ. they wait wọ́n ka ìwé yẹn torí kán lè lọ ná owó wọn sílé kábíyèsí wọ́n dorí lórí àwọn ìdáwọn kábíyèsí náà bí kí kábíyèsí náà máa rẹ ìdẹ̀mú mi kò sọ mi ò mọ owó jábọ̀ ni mi kò mọ̀ pé mi ò ní ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ láyé mi hmm. èmi ò ní ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ àbí ṣé owó tí wọ́n ń ná yìí gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ ṣé ká sọ wípé kábíyèsí ń fi wọ́n bojú wọ́n ná àwọn owó yìí tí wọ́n ní wọ́n um, àwọn owó tí wọ́n ní wọ́n um, ṣóye yín àwọn owó yẹn tán ni wọ́n ṣiṣẹ́ fún tán ẹ̀ ká sọ pé kábíyèsí fún àwọn obìnrin yìí bójú wọ́n fi wọ́n cover up fi náwó yẹn ni èmi ò máa rò bẹ́ẹ̀ mi rò tó bẹ́ẹ̀ ni kò yé mi ṣùgbọ́n bó tilẹ̀ ń kórí kókó ọ̀rọ̀ mi ni wípé kábíyèsí ẹ bọ́ síta olóòwe lọ̀rọ̀ ń yé o ẹ sọ̀kò ọ̀rọ̀ ó dẹ̀ yá wa tẹ́ ẹ sọ fún ṣùgbọ́n kí ni iṣẹ́ yín gbà tẹ́ fẹ́ omi nígbà tẹ́ mọ̀ pé Naomi ò kàwé tó kí ló yẹ ṣe ibi tí omi ti dúró òwe kíkà ó ṣàlàyé díẹ̀ fún yín ẹran ti pé wọn bí yín léèrè ńgbà lọ àná ìyá ní onígbàgbọ́ làwọn ẹni ṣọ́ọ̀ṣì wà nù ohun tẹ́ ẹ nílẹ̀ fi gẹ̀ẹ́tì Naomi ẹ dẹ̀ wá ń portray Naomi bí èèyàn burúkú ẹ wá ń jẹ́ kí àwọn èèyàn máa wo Naomi bí ẹni ibi ẹ ń jẹ́ kí àwọn èèyàn máa wo Naomi bí ẹni pé òun ló ń wá yín òun ló desperate ló fẹ́ fọ́kọ kábíyèsí kò dáa bẹ́ẹ̀ èèyàn kì í ṣerú ẹ nítorí ẹnìkan torí ọ̀la ni nítorí àtúbọ̀tán pàápàá àtúbọ̀tán òun ló já jù ló fi fún tèwe tàgbà ẹrẹbẹǹtẹ o fífún wa láàyè pẹ̀lú ọ̀run ká lè rálì jọnà wọ ee fífún wa láàyè pẹ̀lú ọ̀run ká lè rálì jọnà wọ bàbá mi nítorí ọjọ́ ìkẹyìn ìlànà òótọ́ lẹ wà thank you for coming ẹ jẹ́ káwọn èèyàn rí òótọ́ yín nítorí gbogbo àwọn tó ń tẹ̀lé yín tó ń bọ̀ lẹ́yìn ẹ má jẹ́ kó máa jì sí kòtò nítorí ọ̀pọ̀ ló ń wò pé ohun tẹ́ ẹ ṣe dáa bàbá mi mi ò ní ohun tẹ́ ẹ ṣe ò dá mi sí ní pòsíṣàn láti sọ fún yín ṣùgbọ́n ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó ẹ ṣíwájú ni tẹ̀yìn wò sáré gbogbo ìgbà ni máa ń sọ fún yín ẹ dẹ̀ jẹ́ ká máa rántí gbogbo ohun tá a bá ń ṣe léèmí ọ̀rọ̀ tán ní lọ́la àwọn ọmọ tá a bí níbo la fi wọ́n sí ẹ wo olórí burúkú tó dé rẹ̀ mọ́nú ṣágo <laughs> tó ń gbé nkùlé fọhùn tó ń gbénú òkùnkùn fẹ́ máa tafà sí ìmọ́lẹ̀ òun ló sọ́njọ́ náà lọ́hùn ó ní ṣẹ́tadé ni káwo ìjọ kábíyèsí ṣáṣẹ́ kábíyèsí ló ní ara pa bàtà pa jiwin ejiwin etí ẹ gbogbo ohun tó bá dùnnú ayé ẹ kò ní yè níwọ̀ tó sọ bẹ́ẹ̀ lórí social media yìí ah, afọ́jú afọ́jú amukumẹ́kọ ọ̀lẹ́ olè asẹ̀wàtà tàǹbà fẹ́ dìyẹ àṣegálá ìkùlé ẹran. <laughs> I don't like this auntie o. Chai. Ó lẹ́ni tán bá ṣe IVF fún. Àwọn èèyàn máa ní ọpọlọ tó kú o. Mm-hmm. But bí mo ṣe sọ yìí ní kọ́ lọ́jọ́ yẹn, kábíyèsí tẹ̀ sọ ni mò ń sọ̀rọ̀ lé lórí. They can never be like me now. never. Why come, why come, why come? Ṣé ṣé. Ẹ̀yin àwọn àrè kàwé bọ̀ tí ń gbà tẹ mọ̀ pé Naomi ò kàwé tóun tẹ fẹ́ kí ni iṣẹ́ yín kí ló yẹ kẹ́ ṣe any choice. aláfíà fọyọ. because ọkùnrin tó bá ti mọ̀ pé obìnrin kan ò kàwé tóun tó lè mọ̀ pé níwèé ni ẹ́ wá dẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ́ngbà tó jẹ́ pé ìwé lẹ fẹ́ jẹ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ ẹ ti mọ̀ pé kò ní skills kankan ju kó gbé bíbélì kó pe ọlọ́run lọ ẹ̀ẹ́dẹ̀ ti fílẹ̀ ẹ jẹ́ kó máa bá tiẹ̀ lọ ẹ rí pé kò belong sí sápò yín nìyẹn but kí ló dé tẹ da lọ́wọ́ kan tẹ da lọ́nà tán tẹ wá gba tẹ gba oore oore ìdùnnú oore àrídùnnú oore àbákalẹ̀ láàrẹ̀ tán tẹ wá ń tàbùkù ẹ̀fọ́ ọmọ aráyé kábíyèsí kò yẹ kó rí bẹ́ẹ̀ hmm. kò yẹ kó rí bẹ́ẹ̀ níjọ́ míì tí n bá wo ọ̀rọ̀ kábíyèsí mo máa ń rántí ọmọkùnrin kan nu ayé mi hmm. ó dẹ̀ máa ń dùn mí bàbá mi bóyá ẹ̀rẹ́ ni sọ fún yín bóyá ẹ̀ mọ̀ omi obìnrin ò gbọ́dọ̀ omi ojú obìnrin ò gbọ́dọ̀ máa kánlẹ̀ lẹ́yìn lórí omi ojú obìnrin ò gbọ́dọ̀ máa kán sílẹ̀ lẹ́yìn lórí ha kábíyèsí kí ló dé tẹ̀ ń ṣe báyìí kí ló dé tẹ̀ ń wúrú wà yìí a kì í gbọ́ gbéra ẹ ní ṣubú dànù kábíyèsí ọ̀bàrá yìí ò ní bà yín orogoda yìí ò ní lù fún yín jó obìnrin ò ní ṣe yín ní ṣùtá àwọn obìnrin ò ní pé bí kó tó lé yín lórí o kábíyèsí hmm. ẹnu tán fi ń pàdé gun iná fi ń pàdé ògùn káyé má fẹnu bàrà wọ̀ mí jẹ́ wọn ò ní fẹ́nu bara wọn mi jẹ́ o káyé má fẹ́nu bara wọn mi jẹ́ o ẹlẹ́nu mẹ́fà ṣàlàyé àwọn obìnrin yìí kábíyèsí àwọn obìnrin yìí ah ah ah ohun tó rin náà ń pè lóbìnrin bàbá mi ẹran tipẹ́ ti ń ṣe obìnrin bọ̀ tipẹ́tipẹ́. Hmm ọ̀nà ti jù tẹ́ ti ń ṣe obìnrin kẹ tó dórí tẹ pàápàá ẹ ti ń ṣe obìnrin hmm. nítorí nínú àwọn márèèjì yìí tó lọ náà gbọ́ wípé ẹ máa ń ṣì ṣeré ni ẹ wò kóbìnrin ò jẹ́ nǹkan kan tí ì bá ṣe wípé àkúnlẹ̀yìn òun làdáyébá ọkùnrin tí ò bá ka obìnrin kún tí ò mọ iye obìnrin sí nǹkan kan ṣáfẹ́ sọ pé ṣóun ló yẹ kó dórí ìtẹ́ ni ṣùgbọ́n ta là wá níwájú Elédùmarè hmm. bàbá wa a rí yín pé yẹ ipò yẹn a rí yín pé ó yẹ yín wájú ó yẹ yín lẹ́yìn ṣùgbọ́n bí tẹ́ ẹ kù sí yìí á ah, ó mà ṣe o ah, a kì í dára ká má kù síbi kan ibi tẹ́ ẹ kù sí yìí burú jáì àwọn tó yẹ kẹ́ ẹ pọ́nlé àwọn tó yẹ kẹ́ ẹ yáyì àwọn tó yẹ kẹ́ ẹ máa fẹ́ lójú kẹ́ ẹ fẹ́ nímú àwọn gbọ́ngàn lẹ́ ń tàbùkù ẹ̀ obìnrin tẹ́ ẹ bá wọlé nígbà tí ò séèyàn bẹ́ẹ̀ kábíyèsí ǹjẹ́ ẹ mọ iye ewu tó ti wu Naomi nínú palace yẹn kó tó kúrò ńbẹ̀ hmm. ẹ mọ iye ikú tó ti ré kọjá lórí Naomi kó tó kúrò ńbẹ̀ hmm. kábíyèsí ó yé yín tí mò ń sọ yìí ń tẹ̀ mọ̀ dáadáa ni ẹ ní ṣaláìmọ̀ ó tún wá kúrò ó sàsálà fún ẹ̀mí ẹ̀ ó sàsálà fún ẹ̀mí ẹ̀ ẹ tún wá gbéṣẹ́ lé àwọn ìkà lọ́wọ́ kábíyèsí hmm. ọmọ ayé nìyí o ayé ò ní padà lẹ́yìn yín kábíyèsí ọmọ ayé nìyí ayé ò ní padà lẹ́yìn yín ọmọ ayé nìyí ayé ò ní padà lẹ́yìn yín gbogbo àwọn olórí ni wọ́n níyà ṣùgbọ́n ṣe fẹ́ gbọ́ eré gbọ́ tèmi fẹ́ tèmi ni gbogbo àwọn ìyá wọn ń sá eré gbọ́ tèmi fẹ́ tèmi kówó má wọ̀gbó kówó márùn ni wọ́n ń sá mm-hmm. kábíyèsí èyí tẹ́ ẹ̀ bá ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ewu wà lóko ló ń gẹ́ fún yín ló ń gẹ́ yín fúnra rẹ̀ ewu ni ṣùgbọ́n ẹ rí àwọn ìka èèyàn wọn ò jẹ́ kẹ́rì kọ̀ràn kan sọ tòótọ́ fún yín nítorí wọn ò fẹ́ yín dénú wọ́n ń pray sí yín wọ́n ní ọba máa ń láya púpọ̀ tí ọba bá láya púpọ̀ ṣé wọ́n ní kó pa tiwájú ni ẹ má bínú kábíyèsí mi sọ pé mo rọ́bẹ lọ́wọ́ yín ṣùgbọ́n ó dàbẹ́ ni pé ẹ ń fi ẹnu lé kòtò sílẹ̀ fún ọ̀tá Naomi nítorí àwọn ọ̀tá Naomi náà máa jìn sí kòtò láṣẹ Elédùmarè gbogbo ẹni tó bá fikú bẹ Naomi wò gbogbo ẹni tó bá lépa Naomi àtọ́tadénikáwò gbogbo ẹni tó bá nírìn àjò Naomi àti tadénikáwò ń bí òun nú ọ̀sán gangan gangan ọ̀sán pọ́n gọrígọrí báyìí láàfọ̀ máa ń jìn Elédùmarè á gbà wọ́n lálejò láìtọ́jọ́ torí gbà tán fi yín kànàbà òkè fi sàn fún un ṣùgbọ́n tó yẹ kẹ tẹ ṣó yẹ kẹ tẹnu tàbùkù Naomi kábíyèsí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́kọ̀ọ́lẹ́ ṣiṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ò ṣe iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ohun tẹ́ ẹ fẹ́ rí lára Naomi lẹ dojú kọ ẹ ń rí owó lára àwọn tó kù but ẹ mọ ohun tẹ́ ẹ fẹ́ lára Naomi ò kábíyèsí ẹ ń gbọ́ mi ẹ máa gbọ́ mi dáadáa ẹ̀yin èèyàn ẹ bá mi ṣíà fídíò yìí ẹ bá mi ṣíà ìkẹ́ ẹ jẹ́ kó rìn kó lọ kó lọ kó lọ dáadáa sọ́dọ̀ àwọn olólùfẹ́ èmi olólùfẹ́ kábíyèsí ni mí ọmọ ìyá ọmọ bàbá kábíyèsí ni mi nítorí ibi tá a ti ṣe ibi tó rọrùn tó dúró digbí ni ibi tó jẹ́ pé òótọ́ ọnú nígbè ni òdínú kì í gbèyàn aṣọ funfun ààlà funfun gbò téèyàn bá lajú báyìí ẹ̀là rọ̀ wá ní ẹ̀là ẹ̀là ẹ̀là ni tí ò lábàwọ́n kábíyèsí. Naomi kò tọ́ sí i. ẹ rántí wípé ẹ̀yin lẹ kérò àpọ́n ẹ̀ ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ pé obìnrin ni Naomi ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ pé ọmọ ni ìyẹn lásán bọ́ǹdì kan ni ìjọ tẹ pàdé Naomi ìlérí tẹ ṣe fún bọ́ǹdì kan ni ìjọ tẹ déwájú ìyá tó bí i tẹ́ ẹ sọ ohun tó fẹ́ gbọ́ fún wọn torí ohun tó fẹ́ gbọ́ lẹ sọ fún wọn bọ́ǹdì kan ni orí máa ń borí wíjọ́ bàbá wa onírìṣà orí ń borí wíjọ́ orí ẹni ṣe borí ló ní ṣe ẹni o ṣe borí ló ní ro ẹni ọba kan ò lè bá ní ro e ọba kan ò lè bá ní ro e ṣèbórí lónírú ẹni orí ni wọ́n máa pè ẹlẹ́dàá ni wọ́n máa pè má jẹ́ mòṣì má jòṣì ó mọ mi o ṣèbórí ni wọ́n máa pè orí yín ò ní mòṣì ìṣẹ̀dá yín ò ní mòṣì òṣì ò ní mọ̀ yín láṣẹ Elédùmarè gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń wò mí àti tẹ̀ ṣì máa wo program yìí kábíyèsí kò bá ti jẹ̀yìn wọ́n ní òkun àìmọ̀ kì í gbọ́mọ lọ́mọ lọ tẹ́ ẹ̀ bá mọ̀ ni kò bá dáa ṣùgbọ́n ohun tẹ́ ẹ mọ̀ lẹ́ ń fọwọ́ gún lójú. ohun tẹ́ ẹ mọ̀ lẹ́ ń fọwọ́ gún lójú. ibi ìbáwáyé yín ẹ̀dẹ̀ tàpá sí ẹ̀dẹ̀ ṣé níṣekúṣe. ègún ìbànújẹ́ ò ní sọ lórí yín o. Hmm. Ah, ó ṣe mí láàánú. ó ṣe mí láàánú nítorí pé ohun tẹ́ ẹ mọ̀ lẹ́ ń ṣe but mo fẹ́ bi yín léèrè ọ̀rọ̀ kan ṣé ẹ̀ ń tàn wá ni àbí ẹ̀ ń tan àwọn èèyàn míì torí mi ò gbọ́dọ̀ you know, mo gbọ́dọ̀ lo mọ bí mo ṣe fẹ́ lo Yorùbá yẹn ẹ rántí pé ọ̀tàn nìyàn tanra rẹ tẹ́ ẹ bá lẹ̀ ń tàn wá fún gbogbo ohun tẹ́ ń ṣe yìí kábíyèsí àwa ń wò yín ni àwa ò dénú yín àwa ò lè fìlì yín bá ṣe lè fìlì yín objective and, obje and uh, objective and subjective ni that's the only way we can judge you Is it that we subject or we object it's either kárí kárí pè nìyẹn lójú ọ̀tá yín ká mọ̀ pé ah something is wrong with our kábíyèsí What could be wrong with him. ọ̀kárí yín kẹrẹ́rìn yẹn dénú ó dé ọ̀bàkun ara kárí happiness yẹn lójú happiness shows on your face and the whole body when you are happy if you are really happy it shows on your face and your whole body we don't have to move closer to you by looking you from far away we can judge we can tell that oh this man this woman she's happy he is happy we can tell ẹ̀yin kọ́ lè máa sọ fún wa bàbá mi ẹ má bínú ẹ̀yin kọ́ lè máa sọ fún wa pé ọkàn mi balẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ I didn't say that èmi ò rí ọ̀pọ̀lọpọ̀ yẹn ò dé rí kò tó jẹ́ kò tó ṣù ìjọ́ mélòó ni wọ́n wọlé ná àti ìdààmú imú ti ń lu tí Philip ti ń gbá ṣekelewu skelewu skelewu ni mo fún yẹn woman man ọ̀tọ̀ skelewu ọ̀tọ̀ tó ti ń fún nígbà tí ẹ wá sọ pé ẹ happy ẹ happy nítorí tẹ bá lẹ ní peace ju tàtẹ̀yìnwá lọ nítorí pé ẹ jẹ́ carefree man I think that's what it is mo rò pé i have to call a spade a spade ẹ má bínú bàbá mi sọ pé mi ò ń ṣe olóyìnbó mi ò kàwé o mi ò ní mi ò ní master mi ò ní kíní kankan mi ò ní degree mi ò tiẹ̀ certificate mi ò tiẹ̀ sabuké mi ò ní sabuké mi ò jẹ kankan i'm just a normal person asọmọkọ mo sọ fún yín ọmọkọ ni mí mi kàwé mi ò mi gbóyìnbó mi ò gba ẹ kábíyèsí tí ó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ ní ọkàn yín balẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ <laughs> a máa mọ ẹ ní láti sọ fún wa a fúnra wa we can tell yes ṣé bẹ ṣe ń rí wọn níkọ̀ọ̀kan yẹn àbí bẹ ṣe ń rí wọn lápapọ̀ àbí bẹ ṣe ń kó wọn bí ìgbà tẹ́ ń kó yọyọ yẹn ní ìdùnnú yẹn. Hmm? but ẹ gbọ́dọ̀ ṣe nọ́mà èmi ò ní tẹ́ ṣe ò dáa ohun ohun mi mo fọwọ́ mi ra kò kàn mí o ohun tó ohun mi mo fọwọ́ ẹ ra ohun tó bá wọn ilé lè ṣe as yeah our king our handsome king the most handsome king man tallest ebony handsome king báwo ni lè lè ṣe ṣùgbọ́n ṣe lè ṣe déédéé ẹ ṣe déédéé náà àwọn èèyàn kan ní kí ni àwọn obìnrin yẹn jókòó tì fọ́nẹ́rà àwọn nìyẹn kí ló kàn yín pẹ̀lú ntọ́ jókòó tì ìhun tó àbá àríkọ́ jókòó tì wàhálà àwọn nìyẹn kí ló kàn yín pẹ̀lú yẹn wọn ò sí rókò kúnlẹ̀ kan tó gbẹ pàṣẹ ńbọ̀ àríkọ́ tó ṣe ohun tó ń ṣe àwọn àti kábíyèsí ó wà láàárín ara wọn Mhm. àwọn ló yé ẹ má jẹ́ kó fọpọlọ wa ta mọ́ ló ṣùgbọ́n tó kà wá ni wípé iwájú lójúgun ń gbé ẹ gbọ́ bóyá orin yẹn tún ṣe kọ́ ó ní iwájú lójúgun ń gbé ojú kòkòrò ló má dìyẹ kó tiẹ̀ sẹ́yìn ló dífá fún pé ọ̀rẹ́ àtọ̀rẹ́ tí wọ́n jọ ń jẹ́rẹ́ àdìrẹ́ eh, eh, mo rántí ayé stadium nìyẹn o <laughs> ó pọ̀ jù àwọn ohun yẹn nìyẹn kábíyèsí iwájú báyìí lójúgun máa ń gbé ẹ̀yin tẹ́ ti wà nínú relationship kan fún àìmọye ọdún tí ò mú nǹkan kan jáde ẹ̀mọye ẹ̀mọye relationship marriage tẹ́ ti ní tí ò mú nǹkan kan jáde mi ò fi yọ wọn mo fi gbogbo Elédùmarè ga nítorí gbogbo ibi tó ń bá wà gbogbo bá mi dùn wọn nínú ọlẹ ayọ̀ asọ nínú gbogbo oníkálukú wọn pátápátá ṣùgbọ́n ẹ wá fi ète àti ọgbọ́n mú Naomi nítorí àwọn òpònú kan ṣáà pé ohun tẹ́ fẹ́ ká rí òun lẹ post fún wa jọ́sìn àwọn mi wá sí church tó gbé báìbù fún yín kábíyèsí ó yẹ yín tó ohun tó ṣẹlẹ̀ láàrin yẹn o ṣẹmọ ṣẹmọ yín náà mọ bó ṣe lọ ẹ mọ àwa kan ti mọ a mọ bó ṣe lọ pé ìwọlé Naomi níjọ́ yẹn bẹ́ẹ̀ ṣe fẹ́ kórìn wọlé ẹ rántí pé àìdíà yẹn lẹ tún lò fún un lẹ fi ní kó lọ gbé nǹkan tó gbé sórí péjì ẹ kó lè gbé nígbà tí mariam sọ fún yín mariam ń pàṣẹ fẹ̀yìn kábíyèsí mariam ń sọ fún yín mariam ń pàṣẹ fún yín pé kẹ́ni kí náà mi lọ kó lọ gbé ohun tó wà lórí orí orí social media yẹn kó lọ gbé kúrò kóhun tó lè kóhun tó lè accept yín kóhun tó lè gbà kẹsì nǹkan lórí kábíyèsí ẹ̀dẹ̀ tán naomi ẹlẹ́ẹ̀bá naomi parí ìjà naomi ń kóbọ̀ nulẹ̀ kábíyèsí ẹ bírèkì àti obìnrin tó pọ̀ jù ẹ tẹ Naomi mọ́lẹ̀ tó lọ́nà tó pọ̀ ẹ tẹ lójúmọ́lẹ̀ ẹ ṣeun tí ò dáa fún un. ṣé bẹ́yìn lẹ gbá àwọn ọ̀rẹ́ yín dìde abẹ́yìn kọ́ lẹ gbá àwọn ọ̀rẹ́ yín dìde ẹ̀yin kọ́ lẹ ní kí bàbá ọba lọ bẹ́ẹ̀. a gbọ́ pé àwọn obìnrin àwọn òkò mẹ́ta tẹ̀ fi ṣẹ̀gbọ́n a gbọ́ wípé wọn ò yá sí nítorí pé wọn ò dùn sí Naomi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n bójú òkú fẹ́ bójú òkú òfin ojú ọmọ olókùnrin lóde ibi làwọn yìí náà lè jẹ́ àmọ́ tó ń ṣẹlẹ̀ òun náà fi DSS àbí personal security náà fi ń tẹ private security náà fi ń tẹ̀lé wọn káàkiri inú palace yẹn kábíyèsí is that is that part of your happiness is that part of the peace that you have you came out and said you have peace more than oh I'm now in peace compared to before inú peace náà ni kò máa fi private security káàkiri rìn nínú palace ṣára peace nìyẹn irú legacy wo nìyẹn irú ayé wo nìyẹn àwọn ọba mélòó ló ń ṣerú ẹ̀ olórí ọba mélòó aṣíwájú ọba mélòó ló ń ṣerú tẹ̀sẹ̀ yìí ẹ jẹ́ fún mi ní star ojàre èmi ò rẹ́ni ọ̀hún fún mi ní star ẹ ra star fún mi two hundred star it's just a token àṣírí yín máa bọ̀ ẹ jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin èèyàn alálùbáríkà ẹ jù bẹ́ẹ̀ lọ ẹ ra star fún mi jàre nítorí tí àwọn àwọn fámìlì kábíyèsí bá come out fún mi sìn ẹ mọ̀ pé mi àti yín ni thumbs up yẹn ara ẹ ní o ẹ bá mi love ẹ bá mi love kẹ like kẹ share ẹ love kẹ share torí àwọn olórí burúkú kan máa tó dìde wọn rò pé olúwa ń bá mi kùn wọn lóorun ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ni kán tó dìde àwa ti parí program yìí but ẹ love kẹ like ẹ bá mi share ẹ ẹ dẹ̀ ra star fún mi ó kéré gan nǹkan kékeré ni ẹ fún mi ní star ẹ fún mi ní star àṣírí yìí máa bò jaburata ibi tá a dẹ̀ máa lo star yẹn sí ibi tó jọjú ni tó níyì ẹ jẹ́ ká tètè bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ǹsì nítorí pé gbogbo alamadàgbà lamadà arúgbó lamadògbó lamadògbó akíká a máa fọwọ́ pàwọ́ a máa fèrè gíjòbì àwọn ọ̀nà ibi tó owó yẹn wò sáà tẹ́ ibi tó ń lọ ni mò ń fa ìdí àṣọ fún ilé ẹ̀dẹ́. what i dey tell kábíyèsí. what i dey tell una say see wetin hmm. kábíyèsí do I tell you, una Kabiyesi deceive Queen Naomi. He send people. Kabiyesi beg Queen Naomi. He send people say he said the fight don't finish. Yes. Say Queen Naomi they don't prepare. If they come back to palace. Everything don't finish. Now what he beg Queen Naomi well well. Say okay the fight is finish. Forgive me. Without me, he beg and call all his friends. They go there, they come beg and forgive me. You understand? The friends, they don't know when, ah, they're surprised now. When they see only of Ife, they do marriage now. Ó ṣe mí láàánú. Gbà polongo rẹ̀. Ọba tó ṣe mí láàánú. Èyí òwò màá polongo rẹ̀ kábíyèsí bẹ́ẹ̀ ṣe ń polongo Elédùmarè nígbà tẹ́ ẹ dé ọ̀nà tẹ́ fẹ́ fi polongo Elédùmarè fún àwa ọmọ yín ni ẹ̀yin náà já ká máa fẹ́ ọkọ bó ṣe wù yín o jàre ẹ bẹ̀rẹ̀ sí ní kó wọn ní méjì mẹ́ta. Hmm. bàbá mi ó kù díẹ̀ káàtó a kì í rìn kórí má mi ní tó wé pamọ́ ju tó tó ṣe bí òwe ó kù díẹ̀ káàtó but mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ewu lóko ló ń gẹ́ ló ń gẹ́ fúnra rẹ̀ èèwọ̀ ni gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ kábíyèsí ẹ̀yin lẹ lọ bẹ Naomi nítorí that stupid bastard òpònú òpònú ayérada tó wà lábẹ́ ẹ̀kọ̀kọ̀ ó ní sọ́n ríbi tó bá ti ń bẹ ìyàwó ẹ̀ ẹ́ mrs ọlọ́pọlọ kúkú come out here kó wá listen listen. arẹwà. ọba máa bẹ ìyàwó ẹ̀ ìṣojú èèyàn ni kò sọkùnrin tí ò ń bẹ ìyàwó ẹ̀ o. yes ibú kábíyèsí tọkàn nínú kọ́nà yàrá wa ni. yes. ọba lẹni tí kì í ṣeré ìfẹ́ ní gbangba èyí tọ́ba tí wá ń ṣe ń sìn. ṣé kò kiss. torí kábíyèsí fẹ́ jẹ́ ká mọ̀ wípé òun nífẹ̀ẹ́ eh, Philip bẹ́bóyè bẹ̀bọ̀yé nìyẹn bẹ̀bọ̀yé hmm, kábíyèsí fẹ́ ká mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ wọn wá pé kábíyèsí ó dàbí pé ẹ má bínú all this thing is too fake fake it's fake we seeing too many fakes ẹ rí o pẹ̀lú àwọn nǹkan tẹ̀ ń ṣe kò sí ọba tó ń bọ́ sí gbangba tó ń ṣeré ìfẹ́ pẹ̀lú ìyàwó ẹ̀ ní gbangba. Hmm, kábíyèsí kí ló dé the whole king níbo la já síta la ṣe àwọn wo ló fi rú eléyìí kàn wá <laughs> orí ìtẹ́ yìí ò gbọ́dọ̀ bàjẹ́ ah. orí ìtẹ́ yìí ò gbọ́dọ̀ di yẹ̀yẹ́ lóòótọ́ lẹ̀ náwó lẹ̀ nọ́ra lẹ̀ ná gbogbo ẹ̀ ẹ jẹ́ kówó yẹn níyì ẹ jẹ́ kówó yẹn mú yìí jáde ẹ jẹ́ kó sèso yìí ẹ jẹ́ kó sèso re ẹ dáṣọ yìí bò We're saying too many fake. It's too much. Fake love here and there. Yeah. Fake love, fake wife, fake gbogbo. E. Yeah. Ah, kí ló dé? It's too much. I saw sọ̀rọ̀ olúwo. Gbogbo ọba ló ní tiẹ̀. Olúwo gan kan o dàbí pé èmi ò ní parọ́. It's calm. Olúwo mo against olúwo lórí level pé ó ń fọwọ́ gún ìṣẹ̀dá àbáláyé ẹ̀ ń tó délé ayé bó ń fọwọ́ gún lójú bẹ́ẹ̀ ni ìwọ tó jẹ́ pé gbogbo ara ẹ̀ látòkèdè lásàlẹ̀ báyìí irun mọ̀lẹ̀ ni ẹ́ òòṣà ni ẹ́ orí tó gbèrú tó bá lò kì í ṣòṣà ní kán gbórí ẹ̀ kúrò ń bẹ̀ ní kójú ẹ̀ kúrò ń bẹ̀ ìránṣẹ́ kan lójú nínú gbogbo ara orí lọ́ba òòṣà nínú ilé ayé wa. n tó wá pabambarì ni ìmítà mí ẹyẹ èèyàn ìmítà mí ẹ̀mí kan ni lọ́tọ̀ irun mọ̀lẹ̀ kan ni hmm, kábíyèsí ẹ bàbá mi àfọ Elédùmarè foríbalẹ̀ o afẹ́fẹ́ aburú ò ní fẹ́ lu gbogbo wa kábíyèsí. ẹ ní kí obìnrin máa bọ̀ ńlé ẹ ní kí obìnrin máa bọ̀ ńlé pé ẹ ti ṣe tán wọ́n dẹ̀ bá yí bá ẹ ti ẹ̀ rántí pé ọjọ́ orí Naomi sì ti yín ọ̀nà jìn gan wọ́n wá bá yín bá sọ̀rọ̀ tán wọ́n wá palẹ̀ mọ́ ẹ wá lọ ẹ lọ gbé woman man wálé ẹ wá lọ gbé woman man wálé ta ló ń ṣerú ẹ̀ ibẹ̀ yẹn lásán ẹ ti ṣẹ́ obìnrin ẹ ti ṣẹ́ ìṣẹ̀dá tó ẹ ti ṣẹ́ ìṣẹ̀dá kan ẹ rẹ́ni sọ fún yín bàbá mi ẹ ti ṣe ìṣẹ ẹ ṣe ìṣẹ̀dá Naomi lọ́nà tó pọ̀ ẹ bírèkì heart ẹ ẹ bírèkì heart Naomi ẹ ṣe ìṣẹ̀dá ẹ I don't know why humans will always be men and uh, being I don't know why we became your enemy. I don't know why we became your enemy. Is it because we are the one that brings you to this life? Or is it because of the good that we did to bring you to this life. Àròyìn fún oṣù mẹ́sàn-án ká ṣe kẹwàá. Kábíyèsí inú ilẹ̀ ti jáde, obìnrin ló bí yín bàbá mi ẹ má bínú sí mi. Ẹ tẹ obìnrin mọ́lẹ̀, ẹ ṣe ìṣẹ̀dá Naomi. Tí àwọn èèyàn bá ń parọ́ fún yín wípé ẹ ṣe Naomi, èmi sọ fún yín pé ẹ ṣe Naomi Nitori pe ẹ mọ ohun tó ń jẹ́ ìṣẹ̀dá, ẹ mọ ìṣẹ̀dá, ẹ mọ̀ túmọ̀ orí, ẹ mọ̀ E mo ẹ mọ̀ túmọ̀ orí, ẹ mọ̀ Hmm i dey talk am dem no dey lis ten sebonse e dey call e king. that stupid bastard. when king wetin king dey do bastard. king wetin the king dey do very bad very bad. ó náà wọ́n ṣìyàn. wetin the king dey do is bad our king is bad. obìnrin fẹ́ mo ti sọ rí ẹni tó rí Naomi yẹn ó rí nǹkan èrè ẹni tó sọ ni ó sọ nǹkan ayọ̀ nù. nítorí ṣe fẹ́ gbọ́ kábíyèsí ẹ̀dẹ̀ ọmọ tí Naomi jẹ ah Naomi kọ́ lẹ ṣe hmm. ìṣẹ̀dá Naomi lẹ ṣe ẹ̀yin àwọn màlẹ́kà tó wà pẹ̀lú Naomi ẹ̀yin fúnra ara yín Naomi àwọn lẹ ṣe o hmm. Naomi bàbá lórí Naomi. Hmm. ọ̀nà tẹ́yìn gangan máa gbà fi bẹ̀bẹ̀ pọ̀ o that everyday. ṣùgbọ́n tẹ bá wọ́n pa ẹni níkàwọ́ ẹni níkàwọ́ ẹni níkàwọ́ ah, kábíyèsí it's getting to a stage that I don't know I don't think I want to know what to tell you anymore. make na leave ana I don't talk tire now. wọ́n bá ṣe ń gbé wá fún mi ni mo ṣe máa gbé fún yín thanks for giving me thumbs up bó bá ṣe ń gbé wá ni mo ṣe máa gbé fún yín kẹ máa tún lẹ́sẹ̀ tó pọ̀ sí gbogbo àwọn tẹ́ ẹ kó dání yẹn best known to you the contract you have with those people. those people na wish na. but you you bring them to the world to tell us that they are your wife that you marry these people ẹjọ́ mi ò mọ ibi tí ọkùnrin ti ń fẹ̀yàn téèyàn ń fowó ẹ̀ ṣèyàwó tó ń fowó ẹ̀ gbọ́ bùkátà mi ò dẹ̀ mọ ibi téèyàn ti ń fẹ̀yàn tó jẹ́ pé èèyàn ló máa ọkùnrin ti ń fẹ̀yàn tó jẹ́ pé èèyàn ló máa ná owó tọwọ́ ẹ̀ bá ti ṣe gbogbo bàbá mi fake àwọn àìmọye nǹkan real níbi tá a wà yìí àfàìmọye nǹkan real fúnkẹ́ ó dà pé mò ń rí fúnkẹ́ thank you ọ̀rẹ́ mi ẹni tó bá dẹ̀ jẹ́ náà mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ́ darapọ̀ mọ́ mi àwọn ọmọ ìmọye nǹkan ò rí ìlú bí ìbáyìí kábíyèsí ẹ má jẹ́ ká parọ́ fúnra wa mo rí ọ̀pọ̀lọpọ̀ fake àwọn obìnrin tó ń náwó lórí ara wọn. Hmm. my people make una like this video now una ah. no dey pay una only like please right now. ìní ohun tí mo fẹ́ fún ẹ ìní ohun tí mo fẹ́ gbé fún yẹn ẹni tó ń wò ń wòran à ń bẹ lọ́hùn ni mí tí kì í dárùn nígbà tó jẹ́ wípé ẹ eh, ẹ eh, ẹ jẹ́ kí n sọ kinní kan pípọ̀n ṣe rí àwọn ìṣẹ̀dá kan wà lóbìnrin wọ́n bá wà ní marriage àwọn náà máa jẹ́ ọkọ ọkùnrin yẹn ló máa jẹ́ ìyàwó thank you well said thank you kì í ṣe wípé bóyá máa máa gọ́fànù lórí ọkọ wọn o ṣùgbọ́n olúwa máa ń fi wọ́n ṣe olórí ọwọ́ wọn máa jí ṣùgbọ́n wọn gbọ́dọ̀ tẹ ọkọ yẹn lójúmọ́lẹ̀ àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ púpọ̀ ọrú obìnrin bẹ́ẹ̀ ọkùnrin kì í fẹ́ kán gbérí rárá wọn wá ti máa ń gbàgbé wípé àwọn gangan ń ṣera àwọn ni ṣùgbọ́n tí kábíyèsí wa ò rí bẹ́ẹ̀ mo rí i pé kábíyèsí à kò ní da fẹ́ni tí ò da fún ni kábíyèsí kò ní da fẹ́ni tí ò ní da fún ni kábíyèsí kò ní da fẹ́ni tó bá rí mi fín dìgbòlù hey that's boss. Eh? ẹni ìgòlù ó ẹ gbàsbòs <laughs> kò ní dá lọ́ni tó bá rí mi fín. like like the video guys. olówó láyé mọ̀. make una like am now. ṣé ẹ tún ti gborúkọ mi ní olówó láyé mọ̀ mo rí i pé irú bẹ́ẹ̀ ni tiyín ìwọ tó wù ẹ bá ti pé wúrà hmm. ìpowó Tóbi Phillips pé náà la ṣe rí ẹ̀rín yẹn. only twenty nine. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. I go love you kábíyèsí kí ló dé tẹ̀ ń ṣe bó ń tẹ̀ ń ṣe ó ti wà two message ó ló kú mẹ́sì kò dá rárá ó ti ń rí bákanbákan bàbá mi ó rí yamayama kò dà kò dà ẹ̀yin ò wọ ẹ̀yìn wá kẹ́ ẹ wo ti tẹ́lẹ̀ ni ẹ̀yin lẹ sọ fún wa wípé Naomi ìgbésẹ̀ ẹgbẹ́ Naomi fún wa la fi bá yín gbà ẹ ló fi yín lọ́kàn balẹ̀ ẹ lóbìnrin rere ni ẹ lóbìnrin tó dáa ni obìnrin alálùbáríkà ni obìnrin tó múnú yín dùn ni kí ló wá dé tó ti wá dìsè tó wá fi di pé ẹ ní píìsì ọkàn yín balẹ̀ ju tàtẹ̀yìn wá lọ kábíyèsí ẹ yẹra yíwọ ẹ̀yin lè fà á tábàrí ohun ẹ ṣe tí ó bá kù díẹ̀ káàtó ẹ ṣàtúnṣe ẹ ẹ ṣe àtúnṣe ẹ. no go let me you a carefree man mo rí pẹ́ ẹ asámọ̀ gbòòrò bọ̀tú gbogbo ọmọ ògbóró tí ò kí àjọ kìnínní àná ó padà lẹ́yìn fún wọn wájú bàbá mi kò ní lẹ́yìn fún yín kò ní burú fún yín ẹ̀ ní ṣubú dànù ẹlẹ́ẹ̀tì ní gbogbo ohun tẹ́fẹ́ ní láyé ẹ̀ ti jẹ́ gbogbo ohun tẹ́fẹ́ jẹ́ láyé ẹ̀ lè jẹ́ nǹkan míì mọ́ àwọn nǹkan kan wà tó máa ń ṣẹ́kù ẹ̀dá ayé kan kì í ní nǹkan tán kábíyèsí ẹ má bínú bàbá mi àṣírí ò ta ṣe sọ mo kà á kún bẹ́ẹ̀ owó ẹ̀ẹ́ ẹ mọ owó ìtẹ́fí máa obìnrin yẹn ẹ ok ọmọ ẹ ipò ẹ olórí ẹ ìjọba right nǹkan kan tó kù lẹ́yìn. ẹ jẹ́ ń síìpù hot water mi. Hmm. gbogbo àwa ẹ̀yà hot water ginger lemon bay leaf ginger lemon bay leaf turmeric it's very good in the hot water ẹ̀kọ́ ipeni sí good remedy ó dáa gan-an kábíyèsí bàbá wa onírìṣà ọba ń kí ọ mo kí ni mo wólẹ̀ mo mọ́ fagbára tó ń gbénu yín o mi ò fojú dọba o ẹni fojú dọba àwo wá èmi ò fojú dọba o mi ò fojú dọba àlàyé ọ̀rọ̀ ni mò ń ṣe ohun tẹ́ sọ ni mò ń sọ̀rọ̀ lé lórí kábíyèsí mo sọ fún yín pé gbogbo àwa ẹ̀dá ayé ẹ jẹ́ ká máa rántí àgàgà tá a bá ti lọ́mọ láyé àwọn ọmọ wa ò ní jìyà tí wọn ò mọwọ́ mi ṣe kábíyèsí bọ́rọ̀mù là ẹ ṣe Naomi ẹ má bínú ẹ ṣe Naomi ẹ tuntun wá ń lọ kún ẹ̀ṣẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ nítorí ẹ̀ẹ́. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eegun aláré ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eegun aláré bàbá mi ọ̀rọ̀ máa ń bọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ máa ń bọ̀rọ̀ bọ̀ kábíyèsí kábíyèsí kábíyèsí ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ torí gbogbo àwọn obìnrin ń tán fowó rà ń tán fowó <laughs> mi ò rò pé wọ́n máa rí likewise wọn ò tiẹ̀ rí bẹ̀rẹ̀ bọ̀tẹ́ má jẹ́ kọ́rọ̀ yìí lẹ́yìn kábíyèsí ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe tọ́rọ̀ yìí ò ní lẹ́yìn àwa ò ní fi yín ṣàwátì. ti pé Naomi ò kàwé yẹn ẹ̀yin lè fẹ́ kó kàwé o torí Naomi ò kì í ṣọlọpọlọ kúkú then aṣèrè kan lè mú lọ sí Amẹ́ríkà ó lè mú lọ sí Brazil so what meaning what ṣẹ́jú mélòó náà fi ń dá Amẹ́ríkà hmm. ṣẹ́jú mélòó náà fi ń lọ Brazil hmm. kábíyèsí you went to Brazil and America with Naomi but ẹ mọ nǹkan tí ojú Naomi rí ẹ mọ nǹkan tẹ fojú Naomi rí pẹ̀lú àwọn kókó báyìí <laughs> Canada to America ẹ mọ nǹkan tẹ ṣe fún kábíyèsí ǹjẹ́ rántí ìgbà tí ẹ lọ sí ọ́fíìsì àwọn Mariam wọ́n máa ma ìkùmẹ̀ntàn pé wọ́n máa ma ọkọ̀ máa ń gbọ́ woman man ni òmírí àmùlè mímọ́. ẹ rántí ìjọ tẹ lọ síbẹ̀ pẹ̀lú Naomi tẹ́lẹ̀ lọ ṣe meeting Mariam rí yín ó ti mọ̀ pé òun máa do yín òun máa fẹ́ yín òun máa gbogbo agbára òun lòun máa fi òun máa fi mú nǹkan tóun fẹ́ <laughs> nǹkan tó fẹ́ náà làdè rí yìí o ẹ mọ bó ṣe fi fi pa Naomi ìjọ ẹ máa wà ní conference meeting ẹ ń ṣe meeting Miriam, kò mà fún Naomi lóúnjẹ àfìgbà tọmọ yẹn pè yín wípé ọmọ á gbé òun lọ ibi ń pa òun ó dẹ̀ fáwọn èèyàn ní nǹkan Mariam o ti ń bọ́mọ lọ́mọ ṣorogún kó tó lé lé ọkọ ẹ̀ ah very wicked. àwa obìnrin àwa lọ ta ara wa. fàdé tọ́kàn ló ṣe àlá. ṣọwárí ètò nìyá o ètò nìyá o ẹ ṣé mo dúpẹ́ o ṣọwárí ìgbà tá a bá fi yín kà la fi ń san mọ̀ríámọ̀ bọ́ síbí oyè tó kárọ̀ òwò ló kárẹ̀ ẹ̀ dẹ nítorí pé wọ́n ń sunkún ìyá aládélé kiri pé Naomi onígbàgbọ́ ni oníkìrìsẹ́nì ni ó lọ fún olóríṣà ṣùgbọ́n mo mọ̀ wípé ẹni tó àwọn tó criticize olóríṣà jù láyé òun lẹ́yìn mùsùlùmí hmm. àgàgà yẹn ní mùsùlùmí ó ní ìwòrùn ńláńlá yìí ẹ̀yin lẹ criticize kí ni wọ́n gangan lọ ṣe lọ́dọ̀ kábíyèsí hmm. kí ló wá lọ òfin tó mẹ́lẹ̀há ló méegun ohun tó mú Naomi tó mú yín George pé Naomi lọ sọ́dọ̀ kábíyèsí òun ló mú yín náà tẹ́ máa fi George Mariam pé kí ló lọ ṣe lé kábíyèsí nítorí mo rí ti gbogbo nǹkan àwọn ọlọ́rin yẹn wọn ò ti ẹ̀gbà rárá ni bẹ́ẹ̀ òòṣà wà nílọrin náà ẹ má gbàgbé o òòṣà wà nílọrin o mo ní yóò ṣà ńlọrin náà ṣùgbọ́n wọ́n fi àlùkùrá ànìbo nǹkan tí wọ́n mọ́lẹ̀ wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ ṣùgbọ́n gbogbo wọn náà máa pè sí pálásì nípa agbára àti ìfẹ́ ènìyàn gbogbo wọn náà máa tẹ̀lé Mariam wá àwa èèyàn ǹjẹ́ a lè ṣòótọ́ nílé ayé wa báyìí mi ò rò páwa Yorùbá lè ṣòótọ́ mọ́ òótọ́ tiẹ̀ jìnnà sí wa náà kí ni mo tiẹ̀ ń sọ òótọ́ yẹn jìnnà sí wa lọ́nà tó pọ̀ o ti ń fẹ́ kábíyèsí o ti ń bá Naomi ṣe orogún kó tó wọnú ilé ọkọ ẹ̀ kó tó lè lọ torí wọ́n ló lè lọ. I don't care mi ò ràn ẹni mi ràn yà láìjà bàbá lápò bàbá anybody iṣẹ́ téèyàn bá kọlù mi máa kọlù ẹni tó bá jáde fún máa jáde fún big time. Hmm. Mariam ó yí ẹ tó o mọ bó ṣe febi pa Naomi ìjọ náà lọ́hùn ó fi àjẹ́ òfojú ẹ̀ gbolẹ̀ ẹ o ti wá dé ipò yẹn ń sìn o ti fẹ́ ọkọ yẹn so what kí ló tún kù. Hmm. Naomi ti lọ ẹlẹ́sàyé ni thank you bọ́tún tó wá fowó ẹ̀rà tó fìyà jẹ gbogbo tó fìyà jẹ ìdá ẹgbẹ́ ẹ̀ nítorí pé ó fẹ́ gbàyè lọ́wọ́ ẹ̀. Hmm. in twenty four hours or forty eight hours. ṣé ohun tó yẹ kán ṣe fún ẹ náà ṣe fún ẹ because ìrítàrígún la ṣe ń tàgún lọ fà jìnnàdù bàbá wọn ó ti gòkè odò Naomi káfárá tó já ó ti gòkè odò káfárá tó já abẹ́ ń gbọ́ tèmi ìgbà tá a bá fi yín kànú fi ń san ìwọ obìnrin tó bá ṣì wà nù pò máa fi àjò obìnrin ẹgbẹ́ nítorí pé fẹ́ pa àpò lọ́wọ́ ẹ̀ yẹ̀yẹ́ náà tù ó ń fipá mọ́ ni àṣegbé òsì àṣepamọ́ ló wà ẹ jọ mo bẹ̀ yín ni o torí ẹ̀yin olórí burúkú kan ṣì máa bọ́ síta ẹ náà ń Sara Mariam torí yín ò bá fẹ́ burú bí eégún tó sá fún wèrè ẹ jọ jẹ́jẹ́jẹ́jẹ́ ni mo jókòó mi sí ìbàdàn ẹ má dọ́dọ̀ mi má ta sí mi o mi ò mọ̀yàn kankan rí mi ò mẹ́nìbọ̀dì rí o ohun tí mo rí tójú òótọ́ tí mo dẹ̀ mọ̀ tí mo ṣèwádìí tí mo rí pé jẹ́ kókó tó jó òótọ́ ni mo ń sọ either you guys believe it or you leave it yes Mariam conscience àmàjẹlẹ́rì ohun tó ṣe fún àwọn ìjọ náà ipò náà níwọ náà ti dé yẹn faramọ́ hmm. faramọ́lá faramọ́lá faramọ́ faramọ́ bó ṣe po ní méje mẹ́jọ yẹn náà ni kò ṣe faramọ́ torí ọ nítorí yẹn Naomi ti rí ọlọ́run ẹ ti fi hàn ó ní olórí a máa pọ̀ sí láàfin ọba ọ máa pọ̀ sí láàfin iṣẹ́ ìwà tí ń pọ̀ sí ẹ̀ẹ́dẹ̀ tí ì pọ̀ tó. Mariam mm-hmm. ẹ tí ì pọ̀ tó iṣẹ́ wà nílẹ̀ fún ẹ̀gàn tó máa ṣe o mi ò mọ bí mi ò mọ iye ibi tó fẹ́ náwó sí o torí ìwọ ló fowó ẹ̀ ra famous hmm. ìwọ ló fà ìwọ ló ní ohun tó fẹ́ nìyẹn mo dẹ̀ mọ̀ pé ó ti múra ẹ̀ sílẹ̀ pé ohun tó bá dé ẹ̀yìn ẹ̀ gbà àyà ẹ̀ gbé. àyàbá nìyẹn bọ̀ mo fẹ́ kó mọ̀ wípé ọkùnrin ṣẹ́ṣẹ́ṣẹ́ bàbá ṣe ṣera wa fún wọn ni wọ́n ṣe máa gbé wa. àwa ò lẹ́kọ̀ọ́ àwa ò mọ̀ àwa ò sí ilé ọkọ àwa ò délé lọ́kọ ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ọkọ̀ láago mélòó níbo náà wọ́n fi kọ́ sí ẹ gbàgbé òṣì èmi ò lè jẹ́ kí àwọn agbèmí ní tìrabàyè wọ́n ṣe ń gbé yín ní tìrabàyè yẹn <laughs> wọ́n ń gbé yín ní ọ̀nkọ́ọ̀tì burúkú ọ̀nkọ́ọ̀tì tó le àti wàhálà àtòjò tẹrùn ilé alákàn kì í gbẹ ẹ pààyàn pọ̀ báyìí ẹ lọ fira no peace no peace. ẹ lọ fẹ́ thank you ẹ no peace because no peace lẹ fira <laughs> nígbà tó jẹ́ wípé nísìnyí ah àjọsọpọ̀ tó múná dórí yé gbogbo àwọn olórí burúkú tó ní ọba wa máa fẹ́ mẹ́jọ ọba wa máa fẹ́ mẹ́rin <laughs> a rí ọba tó fẹ́ ìyàwó tó pọ̀ bọ̀tún wọn mọ bọ́n ṣe ń ṣe déédéé bọ̀tún bàbá mi ò ní èmi ò rí bẹ́ẹ̀ kí àfìrìmà níyìn asọmọ gbòòrò náà ẹ ṣáàmù pé tó bá fẹ́ ẹ̀ẹ̀kan lè kúrò lákàtà yìí ni ó dìgbà tẹ́ bá parí iṣẹ́ tẹ́ wá ṣe ń bí kọ́ńtráàtì náà wọn obìnrin yẹn gbà wọ́n sign contract á dẹ̀ parí ẹ̀ ìgbìtẹnumọ́gi oògùn ìjọ́ tí ìgbìn bá dẹ̀ ṣe tán àyà kúrò nínú kí náà sì ń pè ẹ́ hmm. ó ti bọ́ ṣọ ilé síbẹ̀ ń lọ tiẹ̀ ni ṣé ayé táwọn obìnrin gbọ́dọ̀ máa gbé ni ká torí pé a fẹ́ wá nǹkan a máa fi nǹkan tá a bá ní a máa fi wá ohun tá a bá fẹ́ láti fi jẹ obìnrin ẹgbẹ́ wa níyà a ti gbàgbé pé orí ń borí wíjọ́ ẹ ti jẹ́ ká mọ̀ ọ̀ní náà dẹ̀ ti sọ fún wa ó lẹ̀ ń dùn ún nínú ẹ̀yin lè dùn náà because ẹ̀ ń sán ẹ̀ ń sán lóòrèkóòrè kábíyèsí ló sọ bẹ́ẹ̀ o wọ́n ní ah Tọ́pẹ́ yìí ó lè yọjú ẹ̀tọ́ rẹ̀ àwọn arẹwà tó kù náà gbogbo wọn iṣẹ́ yìí àwọn jọ máa ṣe ni àwọn àwọn bẹ̀rẹ̀ àwọn dẹ̀ máa jọ parí ẹ̀ ni <laughs> àwọn tọ́lá àwọn òdè kádàrà tán náà wò tí wọ́n tọ́kú sáàrin méjì ọ̀nà ọkú sànà bí èéfín nìyẹn ẹ má bínú ẹ pẹ̀lẹ́ tiyín bẹ́lẹ́dà yín ṣe gbà nìyẹn. ọ̀kábíyèsí mo kékeré ni nínú ayé mi tó láti máa sọ tí mò sọ ìbọn tí tó ti wọ ẹ má bínú kábíyèsí má bínú má bínú bàbá mi forí jì mí ẹ ṣòótọ́ ẹ ń parọ́ fún wa bá ń parọ́ o ẹ má bínú o mo kàn sọ ni pé kábíyèsí ẹ ṣòótọ́ fún wa ẹ jẹ́ ká mú òótọ́ àárò clear picture. something is still behind it. Yeah. ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ mọ gbogbo ibi tẹ́ ẹ ti ṣe ni ṣùgbọ́n kẹ́ máa tún wá lẹ́ṣẹ̀ tó pọ̀ sí i torí ijọ́ mélòó la máa lò láyé táwọn ẹ̀wù rin kábíyèsí ibi tá a dẹ̀ ń lọ ìjìnà ṣùgbọ́n ibi tá a ń yà sí ló pọ̀ ibi tá a yà sí ló pọ̀ ohun tó máa ń ṣe mí láàánú ah ọkùnrin ah oh my lord anyway tí n bá tẹ̀ tún máa padà wá nílé ayé mi mi ò wá sórílẹ̀ pẹ́ inú omi mi ni mò ń lọ jókòó sí máa jókòó ti ìyá mi báyìí ni àwòyó ìyá mi olódò olódò iyemọja ìyá mi olómi tútù mo máa padà wá mo máa jókòó tì ní tí màmá gbébẹ̀ fẹ́ láti màmá jayé mi lórí ẹ̀yin ọmọ adarí wọn ìkà níyìn ẹ ti burú jù ẹ burú jù ẹ nífẹ̀ẹ́ ẹ dẹ̀ máa lẹ́ nífẹ̀ẹ́ ẹni tẹ́ ẹ fẹ́ tiẹ̀ ẹ dẹ̀ máa rẹ́rìn sí bí ìgbà tó ẹ pòun lẹ fẹ́ tiẹ̀ ìsàlẹ̀ omi a kì í ṣe bẹ́ẹ̀ òótọ́ ọnú òun la fi ń wọ ẹ̀kún já òótọ́ ọnú ni ẹ̀yin ò ríbi tó kun àtọ̀sá ti pàdé òótọ́ ọdún náà fi fẹ̀gbẹ́ tira wọn ìjọ tó wọn bára wọn ní gbólóhùn tó bá disagree pẹ̀lú ra wọn kò sí babalá ẹni tó lè tẹ̀rí síjà yẹn hmm. torí àtabára alẹ́ àtabára oko kábíyèsí gbogbo àwọn ọmọ wa tá a bí àtàwọn tó ń gbé wá fún yín tó ní kẹ́ adopt nítorí pé kí ọjọ́ ọ̀la wọn lè dáa bàbá mi ẹ̀ ṣàtúnṣe láàrin àwọn obìnrin ẹ try kẹ́ ṣàtúnṣe láàrin obìnrin hmm. fọ ẹ̀yin tẹ́ kì í ṣe kábíyèsí tẹ́ kì í ṣọba tẹ́ kì í ṣe olórí náà torí ṣe rẹyìn ọkùnrin èmi máa ń sọ dáadáa hmm. ṣe tiẹ̀ tún fẹ́ gbọ́ kí n tó àṣírí ara mi kan fún yín olórí burúkú kan wà tí mo ti fẹ́ rí kékeré torí olórí ó padà dé olórí burúkú ni o mo lọ́ọ̀vù ẹ̀gbọ́n o ẹ sì wí mo lọ́ọ̀vù ẹ̀gbọ́n kéèsì tó ṣe mọ́ náà omi padà ṣe fẹ́mi ṣùgbọ́n ṣàmọ̀ pọ́ mọ́ oko lè mi oko lè mi èmi me I no get sense at all hmm. I go deal with you the way you bring it to me bó bá ṣe gbé fún mi ni mo ṣe máa fi deal pẹ̀lú ẹ I don't give a damn ayé ìgbà kan ni mo máa pọ́nkùnrin lé káwọn tó ní mí. Hey guys, my people. Mm una don hear wetin happen for here right now thank you so much for coming to my channel thank you um god bless all of una um people don hear the truth whether they hear the truth you know say when me i go dey talk am They they'll say ah bcg too dey lie bcg too dey lie bcg ah gist too dey lie hmm ah dat one second lie my pipo wetin i wan give for lie And dey wen i come out that, day come tell una say see did happen no?" i no wan just talk finish o shebi I don't hear wetin This our sister talk now about caviarcy eh, na im beg una may remove the post later on we con hear say na mariam you understand say na mary and i tell kabiyesi say if you queen army no comot post He no go come house you now na later we hear dat one o meanwhile kabiyesi na him tell queen me say ah okay he come beg am he say forget everything she say no He come beg am beg am beg am beg am with him friends dem come beg am dem come go all those him friends come go akure dem go beg am e come say okay na so we come see o oh, say queen naomi remove pope na so we come see o oh, after many days only of Ife come marry na so we come see o dem come dey ask im friend come dey ah, ah wetin dey happen e no even tell im friends o oh, say im dey marry my pipo you understand me na so we come see am ah, all those one now shebi shey go come catch dem you understand so na so life just be anything wey kabiyesi dey do This life this life we no dey live am finish now if you like now all these women now when e go they carry second hand women when people wife them, when e dey carry all of them. if you like you know see all of them now people wife no be one no one be kabiyesi new new wife you understand when i tell una see wetin mary am do do queen naomi una no believe na when i tell una wetin and do queen me when he go there that uh, eh, uh, eh, wetin be im name that eh, um, dobebi e say how where e for know am before wetin that one no know that one wey be illiterate wey e no know say e dey do ivf say na the man sperm na dem dey collect dem collect the man sperm collect the woman or come put am inside the woman egg dem come collect the man egg eh, come put am for inside the woman body e don't know e don't know person wey no get sense you understand bunch of illiterate we the time like im mouth go they do very local im mouth go they do pepepepepepe e go they laugh They they lie They di i swear to god that they dey ah i dey wait for but you when you go carry my video again na that time you go this christmas eh you know and new year you no go do am well for your life come here i don the guy wetin i program for my for my channel hmm. my people make i leave una o oh, god go una do well for my body god go bless all of una bye for now.